ليتي أدوقف الله سبحانه وتعالى الشيء الصلاة النلوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بان ولا إلي النبي أتي صحابة أتي بوبوا ويني بات ليلة òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn náà síra wa ní ìjókòó àkọ́tún fún àlàyé síra umdatul ahkam eléyìí tó pé àti ń bá bọ̀ ọjọ́ ti tàbí díẹ̀ báyìí àmọ́gbà tí oṣù Ramadan tó wọlé a dúró díẹ̀ fún àwọn iṣẹ́ ọlọ́kan òjọ̀ kan tí ń bẹ nínú oṣù Ramadan kọlọmọ́sàbáwà fíran pàtàkì jùlọ àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé ní oṣù Ramadan gẹ́gẹ́ bí ìjókòta fún ní tí mo difa'an عن الصحابة الأطهار والأئمة الأخيار torí ẹ̀ la ṣe sinmi ọ̀pọ̀lọpọ̀ àwọn irú àwọn ìjókòó báyìí tí ìwọ̀n lè láǹfààní àti lọ dáadáa àpadà láǹfààní àti parí yóò náà àti lè parí ẹ̀ àmá ti báwọn ìjàmá ládéhùn pé insha Allah ní rọmọdọ́ọ̀nù bá lọ tán yóò sì kọ̀ntínú àtìsí lẹ́nu ipá kọ̀ntínú pẹ̀lú ogolọ́dọ̀ọ̀lọ́ ìgbà wa dúró tá a dé tá a dúró bí ọ̀rọ̀ tí yóò ní alifitnatu bẹ́ẹ̀ ní àwọn làásìgbò ìṣera ẹni gbọ́ tó lọ láàrin àwọn sábẹ́ àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ó là ń sọ lọ́wọ́ ní Ramadan fi dé òpin sọ pẹ̀lú ògbọ́ ọlọ́run a padà wo ọjọ́ kan sí méjì nínú ọ̀sẹ̀ tá a wá yọ ọlẹ̀ láti máa fi tẹ̀síwájú lórí àlàyé difa'an an sahabatil asahar wal a'immatil akhyar torí kìí ṣe jòkó tó a gbọ́dọ̀ lójú ní ìta àti kí wa bọ́rọ̀ débi tí ó lápẹ̀rẹ̀ ìdí nìyẹn láàfi wo pé ètò àwọn ilé ìké tí wọ́n lọ kí rọmọdọ́nù tó dé kábẹ́rẹ́ rẹ̀ padà ṣò àlàyé tíra Umdatul Ahkam ìjókòó ilé ni yóò máa jẹ́ ìjókòó alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti parí oṣù rọmọdọ́nù níbi àwa pé wípé tẹ́lẹ̀ kí rọmọdọ́nù tó dé kìtàbù tahara òun náà ní ibi tá a wà àbí òun náà ní ibi tá a ké láti ọdún tá a ti bẹ̀rẹ̀ àlàyé tahara láti ṣe èyí tí ń já sí ọ̀rọ̀ ìmára lábẹ́ ọ̀rọ̀ ìmára irú omi wo làá fi máa ń ṣe ìmára kí làwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin báwo là á ṣe máa mọ́ra kú nínú ẹ̀gbin àwọn nǹkan wo ló lè bàlùwàlá jẹ́ ọ̀nà wo là á máa ń gbà fi ṣàlùwàlá kí là ń pè lẹ́jẹ̀ nǹkan oṣù kí là ń pè ní àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ tí máa ń dòbìnrin láàmú ṣe pé ohun ẹ̀jẹ̀ náà ni níbi tẹ́jẹ̀ nǹkan oṣù ti ń jáde lòun náà ti máa ń jáde àmọ́ bí fẹ́ jẹ́ nǹkan oṣù tí máa ń wá nínú ara obìnrin ibi tó wọnú ni ibi tẹ́ jẹ́ àwọ̀ ọ̀dá ìjẹ́ tí máa ń wá níbi tó súnmọ́kè gbogbo àwọn àlàyé báyìí àti ṣàlàyé ń pa rẹ̀ nǹkan oṣù tí bá ń jáde lára obìnrin bó ṣe jẹ́ ìwọ̀ fún mọ́kìrùn èyí kwenye a pè ní àwọ̀ ọ̀dá ìjẹ̀ táǹkì ní alìsẹ̀ ààbọ̀ tó ń bá ń jáde láàrú obìnrin bó ṣe lẹ́tọ̀ọ́ kóbìnrin ó lè kírun gbogbo yìí ni kọkùnrin ó súnmọ́yàwó rẹ̀ tí wo fi àti ìwẹ̀ nǹkan oṣù ìlànà wo ní tẹ̀rí àgbègbà àti tàlàyé rẹ̀ ìwẹ̀ jánábà ìwẹ̀ nǹkan oṣù ìwẹ̀ pa bímọ ìwẹ̀ pa fẹ́wẹ̀ fókù adúyẹ́ra wa pé lánà kan náà gbogbo ẹ̀ ìwẹ̀ tòkú láwọn nǹkan kọ̀ọ̀kan tó fi yàtọ̀ ìlànà méjèèjì tá a fi máa ń wẹ̀ gbogbo àwọn àwẹ̀ yìí papọ̀ ìlànà méjì péré náà láti máa ń wẹ̀ méjèèjì alughuslul kamil ìwẹ̀ tó pé àti alughuslul mujzi ìwẹ̀ tó ṣe pé ààwẹ̀ tán àmọ́ ṣẹ̀rí àgbà pé bá a bá ti wẹ̀rú ẹ̀ kò wa gbogbo àwọn eléyìí òun náà ni tá a ti ṣàlàyé lọ sẹ́yìn nínú àwọn kìtáàbù kìtáàbù tọ́hàrà ẹ̀jẹ̀ nǹkan oṣù àwọ̀ ọ̀dá ìjẹ̀ àpẹẹrẹ mẹ́rin tá a ti lè differentiate láàrin méjèèjì kí méjèèjì fi different síra ara wọn àwọn àmì mẹ́rẹ̀ẹ̀rin àtàlàyé rẹ̀ fúnra wọn láwọn ìjókòó tó ti kọjá abẹ́lọ́ subhanahu wa ta'ala àtàwọn àtàṣọ́ àdìjọ máa tó gbọ́ ọlọ́mọṣẹ́ àtàkàlùkù wa náà ní ẹ̀sán olóore ìní tàwa fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò lénìí insha Allah ta'ala òun náà ni kìtáàbù as-sala kìtáàbù as-sala òun ni bí táàkì máa ṣàlàyé fúnra wa tàbí fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ nípa báwo ṣe ń kírun májẹ̀mú wo ló de irun òfin ìwó ló de irun ìlànà wo là á máa ń gbà fi ń kírun kí là á máa ń wí lórí irun àtàwọn tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so eléyìí insha Allah òun náà ní ta fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò láti ìmìnà àwa ń bẹ lọ́wọ́n bá wa àmì olúwa wa bí mannihi wa karamihi wa izzihi wa fadlihi kọ́lọ̀ mọ́ṣá àti àlékún ìmọ̀ àti àgbọ́yé ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa àti àgbọ́yé àti àlékún ìdúró déédé ààrẹ tawhid wa sunnah àwọn a máa sọ lọ náà rèé afárá mú ìdílà orúkọ rẹ̀ a máa sọ lọ náà rèé tí kìí ṣe tọlọ́hun ọ̀rọ̀ tí kìí ṣe tànàrí sallallahu alaihi tí ó máa jẹ́ sí ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́run dákun mọ́ bí sàdánwò fún ọ ọlọ́run sọ àwa kú níbi kábí fẹ́ sọ gẹ́gẹ́ bá a ti máa ń tẹnu mọ́ àdánwò tí mo ń bá oníwàásù jùlọ òun náà ni kó fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn kó wá máa lọ fi ìfẹ́ sọ àdánwò tí so àdánwò tí ó wàá jẹ́ kó wá di pé ọ̀rọ̀ táwa wá fẹ́ máa gbéyẹ̀wò yìí kó padà wá já sí kéfẹ́ ló la fi máa sọ ọlọ́dà kò mọ́tà sọ wa kúrò nínú ẹ̀wọ̀n jama náà tí ó sì máa gbọ́ wa náà àdánwò tí ó mú àwa náà tí ó tún fi wá jẹ́ sí pé a máa ní àṣìgbọ́ lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ tá máa sọ yìí ọlọ́mọ́sá àṣọ àwa náà kúrò nínú àṣìgbọ́ ọlá al-Qur'an al-Karim ọlọ́mọsá àṣírọ́nù fún ẹni kọ̀kan wa kìtàbù sọ́lá ọ̀rọ̀ nípa ìrun kíkí oníbi tí oníjòkó wa dání lórí lè kí là ń pè ní sọ́lá ìrun kíkí lédè Lárúbáwá àsọ́lá àti lámàṣù àsọ̀láàtù kálùkùrá ní o tó dé káànẹ́bíwá Muhammad o tó dé òun làwọn lárúbáwá ti ní gbólóhùn àsọ̀láàtù nínú èdè wọn àwọn kìíní kan bẹ ìgbà tí ànábì dé sallallahu alaihi wasallam gbé àwọn gbólóhùn kan wọnú èdè wọn ní gbígbéwọ̀ tó ṣe pé lárúbáwá ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn kankan sì ń bẹ bọ́ ṣe mọ́ náà ni ó sì filẹ̀ àwọn mí ń bẹ bọ́ ṣe mọ́hùn náà ni àwọn wá fi àwọn kinní kan kún ó sì yọ àwọn nǹkan kan kún nínú èdè lárúbáwá ntí lárúbá máa sọ láti sí lọ́dọ̀ wọn tán bá ti ní asọ́lá ntọ́ máa sọ láti sí lọ́dọ̀ wọn òun náà ni àdúà oníkásàdúà ẹni bá jòkó nìsín tí ń sàdúà sí ń bẹ lọ́nkú ọlọ́run sí báyìí fún mi lọ́dọ̀ lárúbáwá kí ní ṣe nìjọmọ́ sọ́lá ń kírun torí pé àsọ̀lá sì léde wọn ìtumọ̀ rẹ̀ ní máa dá àdúà àwọn elédè lárúbáwá bá ti dúró lórí ẹ̀rù ṣùgbọ́n gbà tí sọ̀lá tí ó dénú ṣẹ̀rí àtànàmì fẹ́ gbé tó wọ́n mọ̀ pè ní sọ̀lá àtòkálẹ̀ àwọn àfáwà ní tàwa bá ń bí ìtànàmì bẹ́lẹ̀ ni pé àkọwálọ́n wà àfàálọ́n muftatahatun bitakbir wa muftatamatun bitaslim أقوال وأفعال مفتتحة بالتكبير ومختتمة بالتسليم تنتامة من الصلاة أقوال أو قولوا كتيهما صلنوا وننجبه وأفعال قولوا ó tún wá ní àwọn ẹsẹ́ ó sọ pé nǹkan méjì ni ó papọ̀ ń bẹ̀ a máa wí àwọn gbólóhùn kan a dẹ̀ máa ṣe àwọn ìṣesí kan muftatahatun bitakbir tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ gbólóhùn Allahu akbaru láàbì ṣe kí ni jama láàbì bẹ̀rẹ̀ wa muftatamatun bitaslim tá a bá sì parí íńtánpè ní sọ̀ láti yìí a parí ẹ pẹ̀lú kásálámà káfí parí ẹ̀ ìdán a jẹ́ pé sọ̀lá lọ́dọ̀ tàbí sọ̀lá àlùsọ̀lám àwọn gbólóhùn kan ní jẹ́mẹ̀ àwọn iṣẹ́ kan irúṣẹ́ wo à ń dúró à ń rúkú à ń forí kalẹ̀ irú àwọn ọ̀rọ̀ wo à ń sọ Allahu rabbana wa lakal hamdu subhana rabbiyal سبحان ربي الأعلى التحيات لله والصلوات لله àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn gbólóhùn tá a máa ń lórí ń tara wá ṣe tó papọ̀ tó láwọn kan wọ̀nyí nú òun là á máa ń pè ní ọ̀sọ̀là irun nìyẹn irun yìí wá tóbi púpọ̀ síwájú ká tó máa wọnú síra ó yẹ ká júwe ìrun fúnra wa subhanallah ìyókùsí dídán òyókùsí ni ó ba nínú ojú ba ní lọ́kàn jẹ́ pé a sì lè máa rẹ́ni tí ń jẹ́ mùsùlùmí lónìí tí ó mọ̀jọ́ abdullah abdulhakeem abdulrahim zulfa maimuna aziza rukaya rizqa ẹwà àwọn orúkọ gidi báwọn yóò máa jẹ́rú àwọn orúkọ yìí kò sì ní máa kírun mọ́kùtù jẹ́gìdá ètò banilójẹ́ ni wọ́n ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa júwe pàtàkì irun fúnra wa subhanallah nǹkan ńlá ni irun ṣẹ̀rí àdánwò ni gbogbo ẹni tó bá bá ara rẹ̀ nípò kóhùn òfin kírun fọ́lọ́ ah orí ewu ló wà orí ewu gidi nínú ẹni bẹ́ẹ̀ wà pàtàkì jùlọ kó tún wá sì máa kílèmù pé mùsùlùmí lòun kó sì ń jó kọ mùsùlùmí kó sì máa lọ sí ìjẹ́ mùsùlùmí ṣe fàárí amọ́kò kírun ẹmọ́jọ́ yàwá lẹ́nu àìmọ́yẹ mùsùlùmí láàjọ ń jókọ̀ èyí tán kírun o wọ́lá wọ́n kírun mọ́ rárá ni àtìgbẹ́ ń jẹ́ mùsùlùmí ẹ̀rùn pé wọ́n báyìí àwọn náà dẹ̀ ń gbọ́ báyìí nǹkan kan àìkún wá mọ iye náà ni ìrúnwú kí ìbọ̀kún mọ́ yóò tìkí àwọn àlùfáà tó yẹ ká máa wá sàlàyé ìrun fún wọn tó yẹ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀run bí wọ́n ti rówó gbà lọ́wọ́ wọn ni wọ́n máa wá ẹ worú àwọn òde ìyàwó òde ìkómọ òde gbá òde àwo táwọn mọ́ lọ èyí tí wọ́n fi débẹ̀ tí wọ́n ma dáhùn ẹ̀lẹ́kọ́ àìmọ́yẹ tí wá sóde èkó ma wá sóde ìyàwó ní ekírun bá tí wọ́n fi ma dá wà sí bóò ni wọ́n fi kírun kalẹ̀ ta ní wákàtí mẹ́ta náà fi sóde èkó ma wọ́n fi bí wákàtí méjì àdíje ní wákàtí mẹ́ta ó dín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún two hours forty five minutes ni wọ́n fi ma ṣètò abẹ́gbowó ilẹ̀ ní òṣìṣẹ́ wà lùbáríkà wọlé owó ìṣọ́ owó òtúbà ẹ̀wọ́ igbá owó kòkòrò bàbá sásù ó wá kọ̀yẹ̀ sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógúnlẹ̀ fẹ́ àwádẹ́ gbọ́ sí ó wà ní àfáìbá àti wá ó tún wá tó bẹ́ẹ̀ túrẹ́ wà tí ó tó bẹ̀rẹ̀ ní tó fìyà jẹ àwa mùsùlùmí nínú rẹ̀ láti ń lọ́gọ́rọ̀ mùsùlùmí tá a mọ̀ ní kò kírun tá a rí kò yẹ kó sì mọ̀ rí bẹ́ẹ̀ táwa láàárín èèyàn tó jẹ́ mùsùlùmí kìí wá kírun kí ló bí kí ló fà á kí ló pèpè lọ rẹ̀ kí ló dájọ́ rẹ̀ àrí mùsùlùmí àdánwò ni ọlọ́mọ gbèrò àdánwò bẹ́ẹ̀ kan kọ̀ọ̀kan wa ìgbà ńlá ni wọn àkọ́kọ́ ipò tí òun wà nínú Islam الصلاة هي الركن الثاني من أركان الإسلام nínú orígun tí islam dúró lé lórí ṣe pé tó bá lọ jẹ́ mùsùlùmí tá a fẹ́ mọ̀ rí lára rẹ̀ orígun márùn-ún ní islam ní ipò ẹlẹ́ẹ̀kejì ó ní ìrun wa ipò ẹlẹ́ẹ̀kejì ló jọba ipò ẹlẹ́ẹ̀kejì ní ìrun wa anábùwà muhammad sallallahu alaihi wa sallam ló jẹ́ ká ànábì ó máa sọ ṣe wọn pé ní ìrọ̀lẹ́ gba islam tí ò bá ti sọ láìláha ìlàlá aṣáàrùn láìláha ìlàlá kẹjẹ́ mùsùlùmí kàdáríkà sọ́lá bí i bá lóhun tí yóò bá lóhun gba ìsìláàmù náà bí ò bá kírun bí ò bá kírun <laughs> ìjẹ́ ìsìláàmù rẹ̀ mì alábùwà muhammadu sallallahu alaihi ó ní al'ahadu alladhi baynana wa baynahum ó ní nǹkan tó dàbí àdéhùn yàtọ̀ láàrin àwa àtàwọn aláìgbàgbọ́ sájẹ́ kéferí òní àsọ̀lá irun ni alábìlì bàmẹ̀ntẹ̀rọ́ka ẹnikẹ́ni tó bá ilé gbérùn nìkan nìkẹfà ó di kéferí nù ó di kéferí nù àwọn àfáwà kọ ọwọ́ àwọn mínú àfáà ní pé kè jámọ́ mùsùlùmí rárá kò bá àmọ́jẹ́ Abdullah kò bá àmọ́jẹ́ Abdulhakim kò bá àmọ́jẹ́ Abdulrahim kò bá àmọ́jẹ́ Abdulsamad kò bá máa jẹ́ Abdulrahman kò bá máa jẹ́ Habibullah gbogbo dẹ̀ bá wo sọ́nù ọkọ̀ tó dáa torí pé kí ló dé tọ́ọ̀bì jẹ́ mùsùlùmí tọ̀ nípa sí ìrùn kí ni wúlò ìsìláàmù tó ń fi nù túmọ̀ rẹ nìyẹn àwọn àlùfáà ní àwọn ní ẹ fàkọ́dí kàfárọ̀ tá nẹ́bì sọ yìí àbí ọmọ ń tàrọ́ kà á kàfárọ̀ tá nẹ́bì sọ wọ́n ni kúfùrù dúnà kúfùrù ipe kìí ṣe kèfèrí tó kò nínú ìsìláàmù ló sọ kó tí o kí irun yẹn ọ̀daràn parakuni ọ̀daràn parakuni ọlọ́run bá mú àwọn ọ̀daràn níwájú rẹ̀ nínú àwọn ẹni tí ó kọ́kọ́ gbé síwájú pé ẹ̀yin ọ̀gá àwọn ṣẹ́wọ̀n pé lọ́dọ̀ ti wá nú ayé yìí apààyàn ní àbọ̀daràn kọ́ àṣọ̀rọ̀ wọ́n jẹ̀mọ̀ ní sáyì níjọ́ táwà bá rí ọ apààyàn táwárẹ́ ni tí ń àmì ni tí ò kírun ẹmọ́jà tanra wa tààlà mọ́ kó torí gúdù apààyàn sórí ibú wájú ọlọ́run lóòótọ́ orí ibú rẹ̀ sì mọ́ níwọ̀n àmọ́ wallahi kò tó tẹni tí ò kírun kò tó tẹni tí ò ó ṣe kó dálìkì àmọ́ kó wọná ó sì ṣe kó dálìkì àmọ́ kọ́lọ́wọ́ bó ti rẹ̀ ni tí ò kírun nì àgbọ́yé àwọn àlùfáà àtọ́kẹ́ ń pé bó e iṣẹ́ rẹ̀ oníbi à ń yẹ wò máa lọ rùn jahannama ẹjọ́ àtúbì kan wò anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní awwalu ma yus'alu anhu al-'abdu yawm al-qiyamah as-salah tán tó bá ti jọ gbé dàn kìyàmà bàbá ń gbé kálukú dìde tán dìde kan tó béèrè sọ tọ́jú ìyá rẹ̀ sọ ẹsẹ̀ ojú bàbá rẹ̀ sọ tọ́jú àwọn òbí rẹ̀ sọ sókun ẹbí rẹ̀ pọ̀ sọ pé náà láyé sọ sí dáadáa sáládùúgbò yín sọ sí dáadáa sáwọn ọ̀rẹ́ sọ sí dáadáa sáwọn olójúlùmọ̀ sọ ṣàánú àwọn èèyàn sọ fáwọn èèyàn ló jẹ sọ náwó sọ́dọ̀ ọ̀tọ́lọ́ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní kọ́ bá ẹni tán bá kọ́kọ́ gbérìdè iru irun e ma wọ́n tí wọ́n bá wá gbé irun rẹ̀ jáde ọlọ́wọ́ wa tún ní ẹtúrù ní dáadáa tó so ká tó bèèrè nǹkan mí ẹtú irun yẹn dáadáa daada so pe, wá bẹ̀rẹ̀ si, gbogbo gbogbo ni lórí irun tẹ́lẹ̀ ìmọ̀ ń kó báyẹ̀ ní ọlọ́wà ní ẹtú ìrú rẹ̀ tán bá tú ìrú sí ìrú tọ́lọ̀ bá ní kí ìrú rẹ̀ pé ọlọ́ni tọ́ ya ẹmọ wa gbóṣẹ́ rẹ̀ ní ìtò bá ṣe arábìnrin tọ́lọ̀ bá ní ká tú ìrú yẹn tí ìrú yẹn ò bá tó ọlọ́ni kèrè sí kànkan míì ẹkún wọnú ẹgbẹ́ ẹ̀ dáadáa tó yẹn náà sí láàrún láyé tó bá kírun tó jẹ́ náfílà láyé ó yẹ lọ rẹ̀ kó ogun náfílà rẹ̀ jáde ẹ fi jẹ́ papọ̀ mọ́ ìrun ọ̀ranyàn rẹ̀ ẹ fi báláǹsì ọ̀rọ̀ ẹ̀ tí irun yẹn ò bá yẹjú ọ̀ níbi ọlọ́mọ ibi tọ́rọ̀ rẹ̀ parí sí náà ọlọ́mọsíwá ọlọ́mọ jahanna ọlọ́mọsíwá ọlọ́mọ náà gbogbo ọtọ́ ń gbọ́ wátọ́ ìmọ̀ kí irun pè bẹ̀rù orí ara rẹ̀ bẹ̀rù alìfíà máa ara rẹ̀ o sọ́rí gbogbo ẹlòmíì tẹ́ kí irun lóòótọ́ àmọ́ gbogbo dáadáa lẹ́yìn ìdẹ́bà lára rẹ̀ ó yóò kọ ẹbí pọ yóò kó yóò ṣe dáadáa sóbí yóò ṣe dáadáa sọ́mọ gbogbo ara wíwájú ròyìn ẹ̀ dáadáa ẹlẹ́yìn òròyìn rẹ̀ dáadáa àwọn ẹbí òròyìn ẹ̀ dáadáa aládùúgbò òròyìn ẹ̀ dáadáa ọkùnrin òròyìn ẹ̀ dáadáa obìnrin òròyìn ẹ̀ dáadáa ọmọdé òròyìn ẹ̀ dáadáa àgbàlagbà òròyìn ẹ̀ dáadáa arúgbó òròyìn dáadáa òròyìn dáadáa gbogbo òròyìn dáadáa bá dé ifá ó dáadáa yẹ nígbà tí yẹn tó ń sọmi sínú apẹ̀rẹ ní torí irun yìí gangan gangan ní irun yẹn gangan ó ní fọ́ọ̀sì béèrè tí wọ́n béèrè lọ́wọ́ èmi tí wọ́n béèrè lọ́wọ́ tẹ̀ náà káwá gbọ́pọ̀ kéèké ọlọ́dà kò fèrè yìí rọ̀ wá lọ́rùn ọlọ́run fèrè rọ̀ wá lọ́rùn jù báyìí lọ ẹnu nínú àmọ̀tán rẹ̀ àwọn àti wá àti ẹ̀mọ́ sí ọ báyìí tó bá rí wa tó bá pàdé wa lọ́nà ẹgbẹ́ ah, àfáà

ibi ìrún tóbi dé lọ́dọ̀ ọlọ́run àwọn ẹbí tí èyí ti dáadáa ọlọ́run gbé wọn sókè nínú àlùkòrá olùwà ní fawailun lil musallin fawailun lil musallin tí a pé iṣẹ́ kájú wà tá a mọ̀ ọlọ́run dáadáa iṣẹ́ yẹn ni pé ọlọ́run ọba kìí jẹ̀yàn gbé iṣẹ́ yẹn ni pé dáadáa tó bá ṣe kò sí bójú lè wó kékeré mọ ọlọ́wọ́n bẹ̀ gbójú kò bẹ̀ yóò fọ ọlẹ́sàn rẹ̀ ayé ẹ̀kọ́jọ mọ́ àmọ́gbò débi ìrún ọlọ́run ló wò bá àbọ̀ ọlọ́run ò tẹ́kì nìjọba kò bá àbọ̀ ẹwọ àwẹ̀ Ramadan bó ṣe jẹ́ ọgbọ̀n ẹni bá gba 29 nínú ẹ̀ tẹ̀gbọ́gbọ̀n lágbà lọ yìí ó wá pa 29 kò gbẹ̀yọ̀ kan níwájú ọlọ́run 29 tó gbà ní free. fèrè tẹ́rẹ́yọ̀ kan tí ó gbà ọ́ ó nìkan náà lẹ́jọ́ tó níwájú ọlọ́run abánibi ọ̀rọ̀ ọ̀run bọ́ọ̀ bá ní wákàtí márùn tán ni a mọ̀ sí kálásù bá nìkan lọ ọmọ ń kí ọlọ́ni ìfàwé inú lélùmọ́sọ́lì irú ọ̀tọ́ ọmọ sásù bá nìkan ìbínú ọlọ́kùn mọ́ lọ́rí bọ́ ìgbàrún láàbọ̀ nítẹ̀ sahul kódà àdúgbẹ́ fọ́nà kó sànú wa mẹ́wọ̀n tọ́lọ̀wọ̀ sọ pé alẹ́bínà fi sọ láti him sahul kálọ́bà ilé ní fi sọ láti him sahul náà ìní àti inú bá mọ́ kó panú èpè ni pé àwọn ètò ni pé tó bá ń bẹ lórí ìrun wọn mọ́ ń gbàgbéra wọ́n ti ronú lọ àmọ́ tó wí báyìí wọ́n gbàgbé wọn ní kìíní wọ́n bá kí lọ́sẹ̀ kan wọn tó ní kí mọ́ wọ́n bá kí àsùbá àwọn ní kí àìlá ọlọ́ọ̀ni ní ìgbàrún láàbọ̀ kò gbá ni kò fẹ́ ni kò gbá láàbọ̀ fawailun lil musallin alladhina hum an salatihim sahun bọ́lọ̀hun bá wá ń gbé àwọn bídárù ti dẹ̀mí rẹ̀ ó tọ́lọ̀hun bá wá ń gbé àwọn tí kan sí ṣépè báyìí ìwọ́n tó wá fi rárá kọ́ ayá alùkùránì nìyí alladhina hum an salatihim sahun tọ́lọ̀ bá lè mọ́ gé àwọn akíkanjá kan sí ṣépè nínú alùkùránì ìwọ́ tó ìwà mọ́ ń kí rárá ń kọ́ bóò ní káàkiri jẹ́ ọlọ́dàkùn gbogbo àwọn ẹni tí rùn tó wù wọn kan àwọn ọlọ́wọ́ bá wá sí rọrùn fún ọ fún gbogbo wa náà yẹjú ẹ o àmọ́kàn mọ̀ pé bí irun bá ń wù ọ kí tọ́ ọmọ rí kí kìí sàpẹrẹ rí o àpẹrẹ orí burúkú ni o ìdí ni pé àwọn ẹ̀tọ́ lọ ní ìwò lè fún làwọn ẹ̀tọ́ ìpáyọ̀ ọlọ́run tó gbogbo abẹ́ ròyìn irun ó ní wà innaha lakabiratun illa ala al-khashi'in ó ní irun yẹn nǹkan tó lágbára láti kí ni àmáwọn tó lọ́rọ̀ làwọn tó páyè ní ọlọ́run sòkè ìsàpẹrẹ dáadáa fún ọ ó túnmọ̀ sí èèyàn gbọ́dọ̀ mọ́ bárẹ̀ ìjà títà fi wà ní lẹ́bù tó yẹ kó wà ṣẹ̀rọ pé nínú ayé nìtù àwọn èèyàn nínú ayé bàbá ń bára wa nínú kò kan kálukú náà mọ́ bẹ́ẹ̀ dúpẹ́ kóhun náà wà ní kó bẹ́ pẹ́gbé kó bá ẹgbẹ́ pé ẹni tó wáyé kóhun àtàwọn tó jọjọ́ rẹ̀ nílé ìṣe ra islander nílé ra mọ́tò náà tó mọ́ra Lagos láti ètò kọ́mọ̀ láyé ní ìṣòro eré ràn ọjà kéré kan eré ẹ́ Lamborghini ahàn ṣáà ní ẹ̀sọ́ bá ń bẹ tó wò sí ìrà kí ni yóò máa wú á ah, èmi náà máa fẹ́ bẹ́ jẹ́ pé tó bá ipa wá ń egbe ká bẹ́ ẹ jẹ́ pé níbi ọ̀rọ̀ ayé wọ́n láàyè níbi tó ti máa ju ká bá ẹ jẹ́ pé jù níbi ọ̀rọ̀ tó láwọn ẹni tọ́lọ ń kó ti sáàfù kírùkírù olúwaríwẹ̀ innaha lakabiratun illa ala al-khashi'in irú yóò lágbára gan àmáwọn ẹni tí ó rọ̀ lọ́rùn náà tó páyé ní ọlọ́run tó wá ó yẹ kó wá wá báwo ló ṣe fẹ́ wà ní sáàfù àwọn olùpáyé ọlọ́run má ìlú mọ́sánlẹ̀ ọlọ́mọ́kèmí àfihàn mọ́nu àwọn tí a kú bẹ́ nǹkan àkọ́kọ́ tí mo ló gbàgbé lẹ́rù náà lọ́kọ́lá mi ọ̀wọ́ ìlú lè mùsọ̀lẹ̀ àwọn tó ń kí kan dákan sí ọlọ́run gbé wọn títì ẹni tí ò bá wá sí rárá ń kọ́ ṣẹwárí nǹkan lẹ́ẹ̀kejì tó tún wá bà ní pé wọ́n wọ náà ayé torí wọ́n ṣe gbére nínú náà ọlọ́run tó bá dijọ́ ń gbé lálùkì àmà wọ́n bá wà nínú nọ́sápà inú ọ̀gbun ọ̀gbun kọ̀rọ̀kọ̀rọ̀ inú nọ́sápà tó wà máa bí àwọn kèfèrí ní pé mẹ́sàlẹ́sà fún ìsàpà inú náà lẹwà yìí kọ̀rọ̀kọ̀rọ̀ sápà lẹwà yìí kí ló wá sún yín kí ló bá yín débi inú náà yìí ẹ mà ó dàbí bàtí yẹn bá lọ sí inú ẹ̀wọ̀n tẹwàá ń bí àwọn ẹlẹ́wọ̀n pé ah, kí ló gbé yín débi ẹ̀ka

tí àìkírun bá wá jẹ́mi kèbèrí bí ìjà nọ́mọ̀ rẹ̀ ti tú ọ̀dẹ́lẹ̀ tí tó wá láìkírun ní gbóhùn wọn tí ó pé bó ti jẹ́ kèbèrí wù tí máa ń kírun wákàtí mara àrùn láyé àìní ṣàhádà rẹ̀ tí ò ní rẹ̀ máa rẹ̀ tó bá gan ti ó tún wá bẹ́ẹ̀ bá ti ń sọ yìí gbogbo omi tọ́lọ bá dínà ọmọ gbọ́ wa mọ́ yí padà àà mọ́sálásí dínà tí lè tí wá ní orí má tó bá dínà jù bẹ́ẹ̀ lọ tọ́ lè rìn débẹ̀ tí kéré rìn débẹ̀ rẹ̀ yóò gbọ́ wá pàfi kan mọ́ sí ládùúgbò rẹ̀ nígbà náà àmọ́ tí wọ́n yẹ pé tí ó gbọ́ tó bá wá tó tọ́ sí mọ́ lọ sí kálóbìnrin ní àdúrà tí ẹ ti ẹgbà mọ́ kínú lè rẹ gan ló dáàbò sàlù alọ́ kínú lè rẹ bọ́ọ̀ bá mọ̀rún sí ó ti rọrùn láyé táwa yìí pé láwọn àfá àtọ́ yẹjú láwí o bóò náà ti ń kírun bóò láti ń sàlù àlá bóò láti ń wẹ jẹ́nàbà bóò láti ń ṣe gbà ẹgbó làmọ́ ń kọjú sí ọ́n ti ráwọn àfá àjúrí tí wó kọ tọ́rọ̀ bá tún wá lọ túnjẹ́ tó lajú díẹ̀ tí wọ́n náà mọ́ pa ogun àwọn fóònù àfọwọ́ra tá ń lò ní ìṣe àwọn fóònù àfọwọ́ra android tí wọ́n náà bá ní youtube bọ́ sórí play store kọ́ lọ́rẹ̀ẹ́ tẹ́ bẹ́ẹ̀ yóò fún ọ láwọn application pẹ̀lú ẹgbẹ́ yìí ń léwu díẹ̀ kọ́ máa lọ rí gbá sínú agbó àwọn ẹlòmíì àmọ́kún máa wà kan bẹ wárú àwọn líǹkì tó lè lò tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ bá tó ń ọlọ́run yóò bu mùsùlùmí kù ọ ti ń jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ kọ́

ilẹ̀ mo ti mọ̀ pé àà ah, ọlọ́run dákun mọ́jú wá kó tẹ́lú ìlò jù bá bùfà kò sì kírun kí láǹfààní orí tọwọ́ ń bò tọ́ kírun kí láǹfààní ẹ̀ wọ́n kó tó ti pé wó bèèrè ọ̀rọ̀ jù bá bù lọ́wọ́ rẹ̀ ń jọ gbé ìdàlùkìyàmọ̀ ká tó bèèrè jọ ń wọ sọ́ọ̀sì jọ ń wọ anglọ́sì ń Allah mùsùlùmí àfáàrí aláfẹ́ ìyá ọlọ́mọṣẹ́ àlàáfẹ́ ìyá kájọ́tù wọnú sí rájàmá ọ̀rọ̀ ọ̀run yẹ jẹ́ káàkiri délé fúnra wa kálìbọ̀ tó àgbọ̀dọ̀ mójútó wọ̀láàgì àgbọ̀dọ̀ mójútó ẹwù ní ṣẹ̀rí àwa ti rí kíní kan bẹ nínú ṣẹ̀rí àṣìlá ònípe tán bá ń wá òfin tó rọ̀ jù pé á ah, òfin kan máa rọ̀ ṣẹ́mu fi bá àmọ́ lọ rí mú òfin ṣẹ̀yà wà ní ṣẹ̀yà Islam ó sóòrọ̀ débi pé ó rọ̀ parí ó tún wá rọrùn tẹ́wọ́n bí tó rọrùn dé ibi ó rọrùn dé ni pé àwọn afá àwọn kọ ayé píńsípù kan ó jábà ní fáwọn ọlọ́mọ sí wọ́n ni ìdá tásà àlàámúrú bọ́ ẹgbẹ́ kan fa ìdá bọ́ ìtàfà alùgbáyé tó wà lákìlì kan lẹ́kọ̀ọ́ náà olúwa má ja'alna alaykum fid-din min haraj

ìgbọ̀rọ̀ débi àwẹ̀ olúwariwà alàlàrí ìnà yóò ti kú náà hú nídìí ẹ̀sùn ọ̀hámù ní sí ọlọ́rin bá wẹ̀ ti pàtàkì tó lọ́dọ̀ mi yìí náà tí mo kàrámọ̀ rẹ̀ tó yìí náà ẹni tí ò bá ti lágbára àti ìgbà àwẹ̀ mọ́ ó dàgbà ó darúgbó ó ń ṣàìsàn láìsàn tó ṣe pé kò lè rí bí bọ́mẹ̀ ọlọ́run bá ní kó fàwẹ̀ irú ìyàwó ló wà ní kàtígórì yẹn ẹni tó ti di arúgbó lọ́kùnrin arúgbó obìnrin abẹ́ni tí ń ṣàìsàn láìsàn tí ó rò pé òun ò lè rí ìwòsàn mọ́ bóyá tó ní káńsà lápòjú rẹ̀ tó ti rò pé á ah, bóyá ló lè yẹ àìsàn yìí kò sí lè gbà rẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá lè gbà rẹ̀ kó gbà rẹ̀ ni o àmọ́ tí o bá ti lè gbà á fàwẹ́lẹ̀ kó wá máa bọ́ aláìní kó máa bọ́ kí ni jọmọ́ aláìní kíní kan bẹ dáàmọ́ tí wàá mọ́ ní kó mọ́ bọ́ aláwẹ̀ nǹkan ṣẹ̀yìn ò sọ pé kó bọ́ aláwẹ̀ kó bọ́ aláìní torí bẹ́ẹ̀ ni tá a bá bọ́ lè mọ́ wà ní kòkó ń gbà wọ̀ tó lè jẹ̀yìn ọdún kan ká tó bọ́ yẹn irú àsùtá wa yìí ẹ̀yẹ́ lè pé àgbègbè àwọn ọgbọ̀n tí mi jẹ́ sí ìwà gbà ó fẹ́ bọ ogun ó lè bọ́ wọn lásìkò yìí náà fídíò náà ló ṣe lẹ́nẹ́kọ́ ni kí fídíò ó pọ́ọ̀lù sínú Ramadan tó ráwọn ìṣẹ̀lẹ̀ àtúnyí padà mọ́ dáwọn wàhálà mi kí ni yóò fi replace àwẹ̀ oúnjẹ tí ó bọ́ aláìní kárí títù ní múdù méjì oúnjẹ títù ní kó ṣe láti fi jẹ yó dáadáa àwẹ̀ mọ́ ìgbéyàwó bó ti dùn tó lárinrin kánàbí na nìká sunnati faman ragiba an sunnati falaysa ó ní kẹ́ ìgbéyàwó súnà mi rẹ̀ nígbà súnà mi lẹ́gbẹ̀ẹ́ sọmọlẹ́yìn mọ́ bẹ́ẹ̀ kọ́lá náà bìí wí bí nìkan àti lágbára tó yìí níjọ́ tí ìgbéyàwó bá ti jẹ́ di pé ní ọ lára tí tó fẹ́ di pé ah, a para wa sí olè yìí ẹgbẹ́ wulẹ̀ para yín tẹ̀lé láti gbé kíni kalẹ̀ àtọ́lá kúrò lórí fi súra ni súra tú àtọ́lá ẹ kọ́ra yín kórìkà lóko mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ aláàfẹ́ nira fún ọ tẹ̀lé àwọn ah, àfẹ́ nira ni wọ́n lára hajj òkùnrin nínú arkanin ìgbà tí àlàyé wà lórí ọ̀rọ̀ hajji wà hajji lèjì máa ní tàtọ́ à ilé yìí tẹ́bílà hajji bọ́ọ̀bá lágbára rẹ̀ ní bọ́ọ̀bá ti lágbára rẹ̀ mọ̀ṣẹ̀ islamu rẹ̀ lọ bọ́ọ̀bá dálìkì àmà níbi bí ọ̀pọ̀ sí hajji ní bá kú báyìí ní ìsìnkú ẹgbẹ́ ìdí ìsìn hajji ọlọ́mọdé àti lọ́rùn fáwà náà ẹ̀ bá ń

ọ̀nà tó ń gbà lọ ájì lọ́dún ní àwọn pàyàpàyà ń lọ lójú ọ̀nà o ókè ájì bọ̀ ti dígbà fún lórí òbúrúfú ájì ọdún ní ojú òbúrúfú ọ̀nà òdá ọ̀sẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbangba o ṣe bá kan plénì olè èfò plénì olè èfò ó wá ojú ọjọ́ ojú sánmọ̀ wá lọ níbẹ̀ fòdìdí oṣù kan ó wá bọ́lá kò fi yẹkẹ́ fò lọ sí ájì sí subhanahu gbogbo ọ̀rọ̀ ṣẹ̀rí àbújú wa lọ́nà àmọ́gbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ ọ̀run <laughs> ọlọ́run bá yọ̀ǹda yọ̀ǹda ṣe á jẹ́ ibi tí ìlú fi ní agbára ní lágbọ́n pé kí ọ̀rọ̀ ọ̀run yìí le kò wá sí wáìsàn tí ó bá mú ọ kò sí bó ṣe lè lágbára tó kò sí bó ṣe lè ní ẹ́ lára tó ọlọ́run ní ìyọ̀ǹda àrùn irú ó lábi wá ń rí sọ̀látù ahalil àzà lẹ́mọ̀ bá nu kíra sọ̀látù ahalil àzà ìlànà ìkínu àwọn ẹni tí nǹkan bá ṣe ápàdà tí ó lé insha Allah ẹni tí ń ṣàìsàn ẹni ó kárápá ẹni iná jó ẹni kìíní kan sí ẹni tí iná ti wá jó gbogbo ara rẹ̀ iná mú gbogbo ara rẹ̀ ẹgbẹ́ iná mú gbogbo ara rẹ̀ tó mú látòrí délẹ̀ àmọ́ sì mí ó sì lè máa sọ̀rọ̀ ṣé ó lè ṣe nǹkan kan mọ́ sọ́dọ̀ ti ọjọ́ mọ́jọ̀ náà ọlọ́run ní ẹ̀kan ẹ̀kan wádìí ṣé làákàyè rẹ̀ sì ń ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ làákàyè rẹ̀ ń ṣiṣẹ́ o ó sì wà ó sì wà conscious ẹ̀yọ̀ àìṣeun ó sì máa ń tí ń ṣe tó bá yẹ kó sì wà conscious ọlọ́run ni ó gbọ́dọ̀ fi hùn ẹ̀dẹ̀ ọlọ́run wá ṣe ẹ̀dẹ̀ ọlọ́run wá ṣe ni pé sọ ìlànà tó wù ó kàn sí kírun olóṣèkí ni yàtọ̀ ọlọ́wà ní àwọn kankan mẹ gbogbo iṣẹ́ ẹ̀rùn mo lè yọ̀ǹda gbogbo ẹ̀kùn dandan ní kéèyàn dúró kéèyàn mo lè dúró ọ̀rọ̀ ni mo yọ̀ǹda àdúró dandan ní ká rùkú eléyìí mo lè rùkú mo yọ̀ǹda rùkú dandan ní ká forí kalẹ̀ kó lè forí ni mo yọ̀ǹda ẹ̀ wo náà kẹ́ni pé ìrun yẹn kàn ní àṣẹ kẹtọ́lọ̀ mẹ́nu mẹ́ kẹ́lẹ́ ti pé kò lè dúró kò lè rùkú kò lè forí kalẹ̀ kò lè ṣègbá kò lè ṣàwò kódà kò tún lè kéwú kò lè sọ̀rọ̀ àmọ́ bírèèdì ti ṣiṣẹ́ ọlọ́run ní gbogbo sẹ́yìn pátá ni mo yọ̀ǹda ẹ̀ àmọ́ àṣẹ pé mò ń kírun yẹn ó gbọ́dọ̀ yọ lẹ́nu àkókò rẹ̀ tásìkò òun bá tó gbọ́dọ̀ tu ká ní wá ìsàn tó ń ṣe kò ń sáìsàn mọ́ fomi kanra tí ó bá lè sàlù àlá káwọn ẹbí rẹ̀ ó sàlù àlá fún ká láìsàn mọ́ fomi kanra ní kó sì tàyà mùm bó bá ṣe lè ṣe é mọ́ bó bá ṣe lásìkò òun bá tó kó sì ọ̀rá sí bó bá ṣe lágbára rẹ̀ ká lórí ìsúnlẹ̀ báyìí náà ni ó wà ẹnu nìkan ti ṣiṣẹ́ tó sì mọ̀ síbẹ̀ Allahu Akbar الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوسف إيه؟ الله اكبر قولوا كونوا سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده كيلو شو اجي اجي ti لي ti سمع لمن حمده ربنا ولا ترحم محمد كيف كانت بركاته الله اكبر كيلو شو اجي ṣe o wọ́n سبحان ربي العظيم الله اكبر كيلو شو جو o yóò tó لي bó ti lè wà mọ́ náà ní bẹ́ẹ̀ náà ni kó ti mọ́ kí ni ko ọ́ àyọ̀ndẹ̀ subhanallah ìrún lágbára o jọ tí ẹni tó bá ń ṣe ẹdúrà ìtàn yìí tọ́lọ́wọ́ òyọ̀ndà àrùn ìwọ tó wá nígbọ̀sọ́ lé ganan kọ́ ìwọ tó lápá tó lẹ́sẹ̀ tó lè ní orí tó lè ní ọrùn tó lè lọ́wọ́ tó lè lẹ́yìn tó wá sí bóòlù wá sí lùpọ́nà máa ti wá bá wọlò àwọn àbọ́ ní pípẹ́ ìgbàdáwọn míì máa kọjúbọ̀ wọ́n ní gbogbo àìsàn ti wá mú kò lè ṣọ́rọ̀ kò lè tí gbogbo ẹ̀ kò lè rúkú àwọn míì wọn gan wọ́n bá dé gbígbé wọ́n ní ṣé ojú rẹ̀ ó sì lè máa kọ̀ntró ojú wọ́n ní bẹ́ẹ̀ àwọn míì nú ha wọ́n tó wáyé kó sì lè kọ̀ntró ojú tó bá jẹ́ dúró demonstrate tó bá jẹ́ wa rahman rahim tó bá kaba الله أكبر سبحان الله سبحان الله ترى يدا سمع الله لمن حمده قدر ربي قدر الله جل وعلا قرأ ترى من قبل أشياء سجود ونقوى الدجيب يا سبحان الله بعض المذاهب قالوا من لنا àwọn ní mọ́rí àbí ní àwọn ní irọ́ ìka rẹ̀ yìí tí gbogbo nǹkan ò bá jẹ́ lára rẹ̀ mọ́ ṣé ìka yìí ti jẹ́ wọ́n ní kó wá fi ìka yìí ṣe báyìí kó o sì dúró Allahu akbar kó sì tẹ̀síwájú tó lè ṣe كنت ذلك الدار الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط تجي ويا سوره اقرا سوره الله اكبر اذا تجي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان سمع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا بركا فيك بركه عليك ما يحب ربنا ويرضى الله اكبر شنو فيه؟ وين يكون ما في كاي يكون ما في كومي ديمونستريت gbogbo àwọn táwọn yìí àárọ̀ ọba àdìmọ̀dá rẹ̀ báwọn mímọ̀ àwọn oníṣẹ́ ni wọ́n ti kàn kó lẹ́nu kò rẹ̀ sí tó fi kọjá pé torí tá a bá lu tíra ní pé aláyọ̀ǹda àrùn àfàìsàn ẹyọ kan àìsàn mélòó mo pè jọ wọn sáàmù àìsàn gbogbo àìsàn àbíyàn já kúkú bí ọjọ́ mẹ́ta tí ó mọ̀ sí pé ó di ọjọ́ mẹ́ta gbogbo ọjọ́ tó fi já fún mi à níbi irun táìmì yẹn torí pé kó wà conscious àbíyàn tí ẹ̀yà wèrè tó wọ́jà tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ ńlá yọ̀ǹda ìwọ̀n ẹ̀ a níbi irun abẹ́ gba irun lọ́wọ́ ẹ̀ àá fún ẹ ẹ̀jẹ̀ tọ́lọ̀ oṣù tẹ̀lé pé tí ò bá ti lè dúró mọ́ jòkó ó tún lè jòkó súnlẹ̀ ó lè súnlẹ̀ ó lè ṣe pẹ́ kó lè dúgbà òkè ó yá mọ̀tẹ̀lẹ́jì ó sàgbọ́dọ̀ fi ẹjẹ́ kéjì ó ní báwọn ọ̀run tá a máa ń jẹ́pọ̀ ó láǹfààní kó jẹ́pọ̀ zuhur àti asiri jẹ́pọ̀ sásìkò yìí tó bá rẹ lọ́rùn méjèèjì magrib àti ìṣá jẹ́pọ̀ lásìkò yìí tó bá rẹ lọ́rùn nínú méjèèjì subhanallah nínú mistake táwọn tá a máa ń ṣàìsàn àwa tá a ń ṣàárẹ̀ tá a máa ń ṣe tá a ń ṣe láwùjọ lèrè òun ni fẹ́ni tó bá wá ní malaria àbí táífọ́ọ̀dù tára rẹ̀ ń gbóná tára rẹ̀ ń gbóná gan tó fọ́ tí ń gbọ̀mọ́lẹ̀ pípípípípípí

bí ti ń gbóná náà lọ yọ àti gbóná fún tọ́lọ́ ọlọ́run ò yọ̀ǹda ẹ̀ ní kò irun ló tó bẹ́ẹ̀ irun ló tó bẹ́ẹ̀ irun ló tó bẹ́ẹ̀ kò yọ̀ǹda ẹ̀ ẹjọ́ tọ́lọ́run bá wá dé mọ́ síìtì báyìí mẹ́ni tí ó ń ṣàìsàn báyìí àfẹ́ntọ́ pọlọ àìsàn bá ń sọ pọlọ ẹ̀ ẹjọ́ báwo wá ní èmi àti ẹ tá a lápá tá a lẹ́sẹ̀ tá a lówó tá a ní gbogbo nǹkan ẹni tí ó kínú ẹ̀ ọlọ́run sánú rẹ̀ o ẹ̀bá sàmí fún wọn wọ́n pọ̀ o wọ́n pọ̀ o gbàǹ tí ó kínú ọlọ́mọ́ta bá sánú wọn o gbàǹjọ́ ọkùnrin ọ̀rọ̀ ọ̀nà ẹ̀ kínú délẹ̀ kọ́ mọ́ kínú kọ́ mọ́ kínú àwọn ọ̀nà kínú àhá máa fi wákàtí mára hàn irú aláàlú ó tóbi gan ó tóbi gan ọlọ́mọ́ta àfihàn náà rọ̀ wá lọ́nà tó báyìí kájọ tó wọnú kíra bí àgbà láwọnú kíra wà ìmọ̀lẹ̀ tó rà gbọ́dọ̀ kí irun lélẹ̀ nínú tí ń tọ́ka àádá màtáàlá ti sọ́lá wàjàlára ti sọ́lá wà ágọ́mà ti sọ́lá wà màkànà ti ha ó ní pé gbogbo àwọn ìgbà dáàtò kù ìgbà tó lọ́wọ́ fẹ́ fi lọ́lẹ̀ ní orí ilẹ̀ ayé ọlọ́wọ́ subhanahu wa ta'ala orí ilẹ̀ náà ní tíra jìbìrì wà bá nàbì jìbìrì ní sọ fún kọ́mà gbà rẹ̀ orí ilẹ̀ lànà bí wà láti gbé àwẹ̀ gèdè ìlú lè sọ fún wọn ní kó kọ́ máa yọ zàká jìbìrì lè sọ fún wọn ní báyìí jìbìrì lè sọ fún wọn ní báyìí àmọ́gbà tí débi ọ̀rọ̀ sọ̀rọ̀ à ìró tóbi ọ̀rọ̀ jìbìrì lè bá ń gbé Muhammad wá látòrí rẹ̀ àwọn agé nǹkan gùnkan wá yóò jọ ra fún mi yóò jọ ẹsìn yóò jọ nǹkan bẹ́ẹ̀ ni àákàn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ àmọ́ tó gbé wá náà special made ni ọlọ́run wá bí nǹkan ọ̀gùn yẹn oníká nẹ́bí ó kọ́kọ́ gùn láti alimasjidu haram kọ́kọ́ gùn lọ sí alimasjidu al abẹ́rẹ́ ọ̀gá subhanahu àwọn ọmọ ìyá tí wọ́n bẹ ní alimasjidu al tí wọ́n bẹ ní palestine tí a jẹ́ ọlọ́mọ́sàbà àwọn ọlọ́wọ́ ọlọ́mọ́sàbà tó ti wọn àlágbára àlóògùn ààlè ìlọ́dára pọ̀ mọ́ wọn torí kò tó bá òfin mu àmọ́ àdúrà ẹjá wọn ṣe kéde jama ẹjá wọn fi ràn wọn lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá olé àkọ̀tá òde torí ọ̀tá méjì nígbà mọ́ àwọn ìyàwó náà àwọn ọ̀tá olé fẹ́ dára wa gangan wọ́n bẹ́ẹ̀ mẹ́tí gbà wọ́n lára àwọn ọ̀tá òde àwọn náà bẹ́ẹ̀ mẹ́tí kéde jama ti ń dà wọ́n lára ọlọ́mọ́sá bá wa gbé wọn borí gbogbo àwọn ọ̀tá àtọ̀tá olé àtọ̀tá òde kódà àwọn míì bẹ wọ́n ń sojú páwọn ń bíjà wọn ni àwọn gangan náà ti ń jàmbá wọn ọlọ́mọ́sá bá dó táwọn ọmọ ẹ̀rá wọn tó yẹ kí alimọ́sílẹ̀ akọ̀fà mùsùlùmí ọgbọ́dọ̀ máa rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn máa rí pé àwọn ará palẹ̀ irọ́ ará palẹ̀ sí gbogbo alájọ́ ní gbogbo àwọn ìsọ̀rọ̀ ìbìtán fẹ́ máa kílẹ̀ wọn àwọn ẹni tó bá ti ń ṣe tán lọ́wọ́ lórí ilẹ̀ ní wọ́n ní alimọ́dúnrún àkùsọ àwa mùsùlùmí láti ní ọlọ́mọta àgbáwa àtàwọn ọmọ yàrá lọ́kàn balẹ̀ mẹ́ nǹkan ẹ̀kọ́ tó wá gbé wáyé gbogbo kálukú wa lábá ti ń kírun lóòótọ́ àwọn karambà ní wọ́n ti láwọn ti speed buyer láti ibi ṣéjẹ̀ ìtàkọ́nù mánà wọ́n ti sọ yóò àmọ́ tó bá tún ti sàánì ìṣòyẹ́ tó gbọ́ tẹ bá máa dúró ẹ̀mí tí wọ́n ti pa láti last ten days of Ramadan táwọn aláàbí súnmọ́ lọ́wọ́ fẹ́ pa àwọn ọmọ ìyàwó mi over two hundred people ni wọ́n ti pa àìwá mọye thousand of people ni wọ́n ti ṣe léṣe àìmọye ọkọ àìmọye obìnrin náà ti sọdún kó àìmọye ọmọ náà sọdún ọmọ òrukàn àìmọye obìnrin náà ti fi pábá lò lọ́pọ̀ ọ̀rẹ́ jàǹtìrẹ rẹ̀ ọlọ́mọta bá dún táwọn ọmọ ìyàwó ọlọ́mọta bá ràn wọ́n lọ́wọ́ rẹ̀ gbogbo ọjọ́ táwọn ọ̀tá bá ti ń gbé lítè ọlọ́run mọ́ta bá fún àwọn ọmọ ìyàwó lọ́wọ́ mi. nǹkan tó tán wá gbé wáyé anábìsọ̀lá àtọ́lá òun ni jìbìrì lù wá gbé àgbẹ̀rẹ̀ ìyẹn ọlọ́wọ́ bá ń sọ ní suratul Isra سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ibi máa ní fún ọlọ́run ọba tó mú ẹrú rẹ̀ rìn ẹrú rẹ̀ wó ọlà nẹ́bù àmàkùnrin ẹ má tẹ́jú sí tí ó kúrò agége alimọ́ríkà sàfihàn o ọba rọ tó nígbà náà ábídì ìbẹ̀rún anagba muhammad ẹgbẹ́ tọ́lá wádá ló parọ́ jù láyé òdírù mọ́ sáàdì nọmba wà ní kíyàn mọ́ pairọ́ gidi ìmọ̀ pairọ́ gan ẹ mọ́ gbọ́tí ẹ̀hùn ẹ̀dàkù ẹ̀dàkù mọ̀ bọ́rọ̀ bá tí wọ́n sọ́lọ̀ yìí náà mo ti wà ní tíra nù ẹ̀mọ́gbà tí bàbá èèyàn kọ́ ní tíra bàbá rẹ̀ lámọ́lẹ̀ kọ́rọ́kọ́rọ́ ibi ọ̀rọ̀ àlè sílẹ̀ wà nínú ìrọ́jú tó nílò ṣe wà dìdí gbà bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ kọ́ pé àlè sílẹ̀ bá náà bí ní àjò yìí bàbá rẹ̀ gbà pé subhanallah bí a tọrọ bí a pé ábúdí ìbẹ̀rún ta ní anẹ́gbà Muhammad òun sì dé oníkèsè bẹ́gbọ́n pé bàbá rẹ̀ olódo oní oníyímọ̀tọ̀ àmá wà á bẹ̀ wá gbá wọn méjèèjì sórí òṣùwọ̀n àwọn pé ọ̀rọ̀ bàbá rẹ̀ bá ti gbogbo àfáà tó wà nínú àyùmù bàbá rẹ̀ lórí nǹkan ìwọ lọ wíwí kúwì tó máa lọ́rí ké fáwọn àgùnnámù tí máa ń tẹ̀lé ọ ọgbọ́rọ̀ gbé yóò lọ́dọ̀ tí wọ́n yà yìí wọ́n bá ti ń délé àjàǹbalẹ̀ ni bẹ́ẹ̀ láwọn ṣe nínú láwọn àti fi jẹ ọba arọ́yà yìí ìtàǹbẹ̀ ọ̀la ti lọ́ǹṣì ẹ̀yìn bẹ́ẹ̀ bá mọ̀lá ti lọ́ǹṣì ìtàǹbẹ̀ ìbẹ̀rẹ̀ àti lọ́ǹṣì òye rẹ̀ ó jẹ́ báwọn èèyàn wúyè wọn sanwó yìí fún abáǹpadà sanwó yìí fún ẹ̀ wúyè wọn àmọ́ afún tó máa gbé lọ́fẹ́ lọ́fẹ́ lóko. anábùwà Muhammad sallallahu alaihi wa sallam alburaq tí wọ́n gbé wáyé tó gbé wáyé tí ìgbà bẹ̀rẹ̀ ìrìn àjò ní sallallahu alaihi wa sallam لا إله la ilaha illallah tabarakallah ahsanul khaliqin ìrún ah, tó bí o gbogbo nǹkan tó wá lórí ọ̀rọ̀ ọ̀hún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdá nǹkan kan nǹkan ìmọ̀ ló bá dé wọ́n ní bùrọ́ọ̀kì yẹn tí ó bá dúró báyìí tó bá bẹ̀rẹ̀ ìrìnàjò báyìí tí àwọn tó tẹ́ ẹ̀rọ bá bẹ́ rìn àbí àwọn ràkúnmí ẹṣin tá a mọ̀ ẹgbẹ́ ọmọ ń gbèsè báyìí náà ní ayélujára wọ́n ní rọ̀ pé eléyìí tó báyìí lè wú ọkàn báyìí ìgbésẹ̀ rẹ̀ ẹyọ kan kọ́túwà kan ó máa ń gbégbésẹ̀ ẹyọ kan háìsùntáhá bá sọ́rọ̀ tó bá ilé wò báyìí níbi tó ju rẹ̀ bá pẹ́ sí ilẹ̀ ìgbésẹ̀ ẹyọ kan ẹran ni ó pẹ́ sí kẹ́ẹ̀fẹ́ bí ò bá sí gbogbo ojú mẹ́wájú mi iwájú mi báyìí tí ó ti gbogbo lé gbogbo ògiri wa iná láwọ́ kó giri kó kó gbogbo lé kó kán wá ro kó ọkàn mi lọ́wọ́ kẹ́ẹ̀fẹ́ bí tó jù mí yóò fẹ́ dé yóò kọjá mùwé ó lè dé ọ̀nà kí ló kọ wájú ọ̀nà yìí àbúkọ́sà àwọn rídìmù kankan àwọn wájú ọ̀fadà ẹ̀ṣẹ́ kálọ̀ padà lójú rẹ̀ pín sí ìgbésẹ̀ àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ gbé ọ̀fadà ní ó ti balẹ̀ yóò tún lọ wájú ní tó bá tún dé rẹ̀ ní ó ti balẹ̀ tẹ́ẹ̀ pé ìgbésẹ̀ tó gbé láàrin ìtẹ́jú kan tiẹ̀ lẹ́ni àti yóò bá gbé wẹ̀ ẹ̀mọ́ yóò sùdábìnrin àṣírí tí ń bẹ́ ń láwọn kèfè yìí gbà fún wọn torí pé wọ́n sọ fún ọpá ìlẹ́bí lọ ìrìn àjò láti bí ó wá lọ sí alìmọ́júrò àkùsọ́ gbálùkù alì ti gbé wọn wọ́n ni ah, ah, ah, Muhammad bá ṣe wá pàrọ̀ fún wa àti wá jẹ́ pé ìlú eléyìí torí pé yẹn ni yẹn alẹ́bí kí ìṣáìsàn ó pẹ́ díẹ̀ ló bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ọwá ìrìn alẹ́ ni àbíkọ́rì after àsìkò ìṣà torí mo ò sí ìdè ìgbà náà ìrún náà ló bẹ̀rẹ̀ after àsìkò alẹ́ tí yàn jẹ ohun alẹ́ tán tó pẹ́ díẹ̀ ó ló lọ lórọ̀ ìrìn àjò yìí ó wá bẹ̀rẹ̀ ó wá lọ kásùbà àtótó ó padà gbogbo ìrìn òbẹ́ ìdúró ní 4 hours 3 hours 4 hours lọ alẹ́ ó dé padà lóòrùn arábìbì ah! lójú sọ fún ogun sọmọ lọ mo rí nǹkan báyìí mo sì kó orí rí mo kọ́ dé àlùmọ́dé làkùsọ́ gbà tó sì dé àlùmọ́dé làkùsọ́ lóòrùn náà ẹ̀mí gbogbo àwọn ànábì ọlọ́run náà wá gbèdìdì pé ya líìdì wọn fún ànábì líìdì gbogbo wọn lórí káàdì pípadà sáyẹ jìbìrì ìlóyà máa gbé bọ̀ jìbìlù wọn gbà lẹ́nu bọ̀ wọn gbé sọ́mà kínní sọ́mà kejì sọ́mà kẹta sọ́mà kẹrin sọ́mà karùn ìkẹfà ìkeje. àfìwádìí Sidratul Muntaha ìgbọ́n lè Sidratul Muntaha jìbìlù náà sọ pé ìwọ tọ́ níbi tá yìí èmi yóò kọjá bí. gbogbo ọlá tọ́lọ̀ ń dá mi gbogbo òpò tó gbé mi sí mi ìgbọ́dọ̀ kọjá bí. ànábì wa ń lọ ní jó wà mọ̀sí ẹ̀kọ́ kan mọ́ ọlọ́run àti ìmọ̀nà wá sọ́dọ̀ ara rẹ̀ ibi ọlọ́run ti gbé ìrùn lé àdébùwà Muhammad lọ́wọ́ ni lóòrù yẹn náà lóòrù yẹn náà lànábì ti ń padà bọ̀ wá ìgbà wọn ó gbẹ̀rún lànábì lọ́wọ́ kan sí ìrùn wákàtí lọ́la ti nìtù wákàtí fífì làbámọ́ ti kí ni fífì ńlá yóò bá ẹ́ sádọ́ta àbí ọgọ́ta

tààtì yìí kọ́ ànábì tó lọ twenty yìí kọ́ o yìí kọ́ o ìgbà márùn yìí kọ́ o ànábì sọ ibi tí mo máa ní máa ní kí ẹgbẹ́ ìgbà lọ bẹ́ẹ̀. wa ti wá ń gbé bọ̀ ọlọ́run wá pàṣẹ sílẹ̀ pé tọ̀ márùn tí mo wá rí bíbí ẹ̀ sí ni lẹ́ẹ̀mọ kí lóòótọ́ àmọ́ lágbájé ni ọlọ́run ti pèsè ẹ̀ kalẹ̀ fún ìrun fifty òun náà lẹ́mọ̀ gbà lórí márùn ìrún padà wá níbi kọ́mù sọ̀làwà àtòkùn yóò àmọ́ kọ̀m sí ìrọ̀fẹ́ àjẹ́ márùn-ún láàkì ni àmọ́ fífì láti gbà ní náà ọlọ́run fi rọrọ̀ wá lọ́rùn ọ̀ ìrún torí o ìgbà náà bí wá sí ọ̀rọ̀ ìgbà aláàrí wá dé tó wá bẹ̀rẹ̀ sí sọ pé òun lọ sọ́mọ́ òun rí báyìí nínú ẹ̀ náà ló ti ní gbogbo owó rí ọmọdé ti táwọn ọmọ náà wà tó ti láwọn obìnrin tí wọ́n so mọ́ náà tó ti báwọn obìnrin náà pọ̀ lọ náà ìrìn àjò kan náà gbogbo wà sí àwọn jù anábì gbére báyìí ti ń sọ báwọn kèbè rí báyìí ọrí àwọn èèyàn ti ń parọ́ fún wa láyé irọ́ ilé ìtàn bá kí ni ẹ̀dà òjẹ́ nọ́mbà kan wà níwájú wọn kò sí àyè zero ló wà kó dé nọ́mbà subhanallah ẹ mọ̀ dáwà ṣe iná ọ̀fìfẹ́ wá dùn pa àmẹ́bì náà rí jẹ tẹ́wọ́ kí ni wọ́n ti dùn wọ́n ti mọ̀ pé first target àwọn làbúgbà kìí tó wà lẹ́yìn rẹ̀ ya àwọn kìí látàrí ìrògbọ́dọ̀ wá fún káfọ́rọ́ lè fún mọ́mọ̀ ni wọ́n mọ̀ pa ẹja lọ ọ̀dọ̀ Abubakar náà kọ lọ kẹ́lì mọ̀ sí Abubakar ìjẹ́gbọ̀n ìgbọ́ lẹ́nu ànábì tó róòrù ni wọ́n ti sọ́kí wọn lẹ̀ lálẹ́ òun ti lọlé òórùn yẹn àná Abubakar ò mọ tó fẹ́ ṣẹlẹ̀ tábí dá ànábì lọ tó fi dé padà àwọn kìnnì nílà ànábì wọ́n bẹ̀rẹ̀ sí láre jẹ̀ fún wọ́n ti bẹ̀rẹ̀ atákò àwọn náà gbé information lọ bá Abubakar wa a máa ń sọ fún ọkọkùnrin ń tàn ọ ní ọ alókànfẹ́ bá ti ẹjẹ́ ọgbẹ́ lé ọkọ́ ìdíjọ ọlọ́run owó kànfẹ́ lé gómìnà bàbá wa táwọn bàbá ti ọgbọ́ wa sọ́ọ̀mọ tó sọ lálẹ́ wọ́n kí ló sọ wọ́n náà wo wọ́n náà wo lálẹ́ iná ọ̀rẹ́ rẹ̀ lóun lọ àlìmọ́sílù àkùsọ́ láti háràmù yáyìn ó wá lóun débẹ̀ òun tún kí ló máa nàbí ọlọ́run ó dé sọ́mọ̀ kéje ó tún kọjá kéje ó tún àìdọ́dọ̀ ọlọ́run pọ́lọ̀ wá gbé ìrùn kan fóun ó lóun tún bọ̀ tún pàdé musa òun tó bá òun tó báyìí ìwọ náà kí lọ rí sọ yí ọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ lórí ẹ̀ subhanallah ah àwọn tàbí àdínábì eléri búlẹ̀ ní kí máa ń bú wọn wallahi àbí in sọ Abubakar di pé a ń pè ní as-Siddiq orí yìí torí ìṣẹ̀lẹ̀ yẹn kò sẹ́ni tó gbọ́n lọ́nà tó àṣọ pẹ́lọ́lá náàbí pa ìgbà wọn kèfèrí wa tọ́wọ́ dọ́dọ̀ àwọn akiri tọ́wọ́ sọ̀rọ̀ nìkún ọjọ́ ti lọ́gán o a sì ní wà sí kọ̀dá lọ́dọ̀ ní ìgbà wa sọ̀rọ̀ fáwọn àwọn akiri pé òwò báyìí báyìí báyìí àwọn akiri ṣé lóòótọ́ ló sọ̀rọ̀ ẹ̀ lọ́dí <laughs> Allahu ta'ala àjẹ́ رضي الله تعالى عنه رضي الله تعالى عنه ẹ gbogbo gìrìgìrì wọn yẹn kò dẹ́rùbà náàbì kò dẹ́rùbà gbáfì sọ́rì kò dẹ́rùbà ní ẹwà ṣé lóòótọ́ ló sọ fún yín pé òun lọ sílẹ̀ ọ̀nà àtàmà àparọ́ mọ́ ní tó sọ ní ẹwà sọ sọ tó lágbára ju sọ Abubakiri èyí tí ìgbẹ́lẹ́nu ànábì direct kọ́bárù ló mú wá fún wa ni a sáàlẹ̀ Muhammad Muhammad Abdullah tó sóhun ló sọ bẹ́ẹ̀ nǹkan ẹni tẹ́ ló kàn ra lead náà nìyẹn ìjẹ́ ọ̀kan tó ní ìdíjẹ́ ni pé sóhun ló sọ bẹ́ẹ̀ òun ló sọ àà tó bá dóhun ló sọ o ẹgbàgbé ẹ̀ kò parọ́ bó ṣe rí gẹ́lẹ́ lójúṣọ́ ẹ̀ àà ìsọríwọ̀ ó tẹ̀lú gbé kan orí jẹ́ ti yí papọ̀ mọ́ṣẹ́ náà kó rẹ lọ ìdá Abubakar ṣe di àtúndì òun ló fà á nígbà tá Abubakar àti Umaru sọ̀rọ̀ dá àwọn pọ̀ tí Umaru àti Abubakar ìṣira wọn gbọ́ táwọn tí Umaru tí wọ́n wà Abubakar yóò di àyè kò pẹ́ rẹ̀ ní umaru náà tọ́lọ́ wa mú un náà ah! ẹ̀ kọ́ òun àtàwọn bá fi ìdè tó báyìí ó bá wà fi ìdọ̀lẹ́ pé kó náà lọ rí bẹ padà pé dá parí ẹ̀ kó bá bá ní kò sí momi ìlú wa mo ní wà ọ̀nà ànábì sọ̀lá ó bá gba ọ̀dọ̀ ànábì ó bá wà fi ìdè ó dé bẹ́ẹ̀ báyìí lásán ojú ànábì pa ah! òmòdì lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà mo rà bí abi anta wa ummi ya Rasulullah ya nabi a ah, anabi kini kilo lede ẹ wá ẹ ṣe ṣe pẹ̀lú ọlọ́run àbúgbà kiri yóò níjọ́ mo gbé ìsìláàmù yìí dé tí mo gbé ọ̀rọ̀ yìí máa nì yìí dé gbogbo ní ariwo tẹ́ ń pa ní dé òpùrọ̀ ní ẹ́tẹ̀ ní lópùrọ̀ ìnáwó ó ní àmọ́ àbúbákìrì yìí nìkan ló dúró pé olódó ni mo ń sọ ẹ́ sílẹ̀ fún mi àbẹ́ẹ̀ ní fílẹ̀ àwọn olùrẹ̀ àbílẹ̀ àbílẹ̀ owó rẹ̀ láti jọ náà owó ẹbá gbágiri ìjẹrẹ pa àjọwà bínú mọ́ ohun tó kó bá ilé bínú lásán àlejò tó bínú tó bínú báyìí nàìjíríà ìṣẹ́ bínú ọmọ bínú ọ̀sà gbákòrò kíyàn kan wá lè lanu ẹ̀ padà tó wá láàánú kọ́ àrúbákìrì kọ́ ní bẹ̀rẹ̀ láàánú nínú kòtò ṣé wọ́n wá ní àkájẹ̀ mọ́sọ̀ bàbá rẹ̀ <laughs> torí ní ilé mọ́sọ̀ bàbá rẹ̀ ń sọ wọn ṣé wọ́n ìwọ ọ̀kọ́ ní báyìí láti ẹgbẹ̀ tọ́bá kálọ̀ díẹ̀ bí èso gbádùn ní pé ṣúrò àtìkò tí wà yìí lọ́wà lẹ́jàs agbódọ́bí àtàwọn afalẹ̀ sí tọ́ọ̀lì kẹkẹsẹ ọdúnbọ̀rí kẹkẹsẹ sọ́rọ̀ pé àwúbákiri ó wà wà láyé ó wà mọ́ bí àjà ọmọ ìyáwá ní palẹ̀ solúṣọ́ ti wá solúṣọ́ ló ṣe bí ìdàmọ́ tí ó ti ọ́bùsùn yóò ti gba palẹ̀ sí ìbàdà ìwọ ọlọ́wà tẹ̀wọ́ àárí ọ̀tí àdúrà gan àgbọ́lẹ́nu rẹ́kọ́ọ̀tì láwọn ọmọ ìyáwá ní mẹ́mẹ́gẹ́ pẹ̀lú ọgbọ́ọ̀tì ẹ̀dáwọ̀ wúlò fún àwọn mùsùlùmí kò mọ́ ṣe yóò jọ àmọ́ ṣe subhanallah radiyallahu an abi bakr wa radiyallahu an umar wa radiyallahu an uthman wa radiyallahu an ali wa radiyallahu an muawiya wa radiyallahu an abi hurairah wa radiyallahu an abi musa al-ash'ari ورضي الله عن عمرو بن العاص ورضي الله عن الصحابة أجمعين فما فرمسوا الله صحابة أبو بكر الصديق والله يعني صحابي جليل طيب حتى صحابي قدع قالوا قوم بإسلام وني واجي قولي دا إلا وافو قولوية ẹnu òkú lórí ẹ̀ ẹnu òdílé kò torí ọ̀rọ̀ àwọn wákìlì kọjá bẹ́ẹ̀ ìtàn tí ò lè yí wa ó ní ká mọ́ sọ pé nìkan ló ọkọ̀ gba Islam olóògbàgbà tí kan náà àwọn àfáà oníkẹ̀ẹ́sì orúkọ wọn ó sábẹ́ tàbá inú tẹ̀sílì wọn náà lọ́nà kọ́lá ìjùmọ̀ pípẹ́ náà àwọn afá kò lórí pé kọ̀dígá ló kọ́ Islam wọn ní gbogbo kọ̀dígá mú wẹ́ẹ̀ mẹ́tọ́ sí láwùjọ sí ilé ẹgbẹ́ ìṣúná lẹ́nu tó ní kò yé wa náà afá mi ni wọ́n ó dàgbà gbogbo afí ìwọ́n kọ́ Islam wọ́n tó lọ́wọ́ pé ah ẹ bá láwùjọ afí ìwádìí ẹ mọ́ gbàgbé epo kọ̀dígá náà àwọn míì ní àlí ni ìyá ló fara àbá ní wàdígbẹ́ wa ẹmọ́ òdẹ̀dà ara ní mọ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò lè yé wa ó lè ṣe kí ní jọmọ́ lè yọ ìtàkìrì ẹja gbé pé Abubakar ló kọ́kọ́ gba Islam nínú àwọn ọkùnrin ó Khadija ló kọ́kọ́ gba Islam nínú àwọn obìnrin Ali ló kọ́kọ́ gba Islam nínú àwọn ọmọdé zaidu ibini eh, zaidu ibini harita ló kọ́kọ́ gba ìsìláàmù nínú àwọn mọ̀wálí nínú àwọn ẹrú tá a ti rà kúrò lóko ẹrú bilal ibini rọba olókọ́kọ́ gba ìsìláàmù nínú àwọn ẹrú tó sì ń bẹ ní ẹrú torí àwọn márààrún ìlẹ́nu òkò lórí pé ta ló kọ́kọ́ gba ìsìláàmù náà ẹnìkan ní àkọ̀dìgbà ni àwọn kan ní Abubakar ni àwọn kan ní Ali ni àwọn kan ní Zaid ibn Haritha ni àwọn kan yìí sọ pé Bilal ibn Rabah ṣùgbọ́n àbá òfẹ́ wo ọ̀rọ̀ àwọn márùn-ún yìí àgbà ni wọ́n iwájú náà wà ẹjá gbé wọn sípò pé àwọn márùn-ún Abubakar lọ̀gá níbi ìtàbá ń wà wọn ọkùnrin tí ẹ̀bá òkú bọ̀ bìláàdì náà àgbà ló náà ẹmọ́gbàgbé àbúbákìrì ló ra bìláàdì kú òdókòó oko ẹrú tẹ́lẹ̀ pé Bilal náà ipò rẹ̀ ga inú Islam jésù wẹ́ kéré nínú Islam agbáta abẹ́ni ọmọ tí ń jẹ́ Bilal nìlá ìwọ̀rọ̀ sí jòkọ̀rọ̀ Bilal nìlá ní sọ ilé ojúbọ́ta ló ń ṣe wá wá bọ́ ti jọ Bilal ọlọ́mọta àbáwá kí àwọn sábẹ́ àyẹ̀wò àmàhàmù kí la fẹ́ mú wá ní pé ibi a ti lọ bí a ti bọ̀ ìrún kíkó rẹ̀ ti kí ni jama ó ga ibi ó gàdé ló jẹ́ kó ṣe pé níbi wọ́n ti lọ rí gbà wá ó ní bó ní jama sama lókèlókè gbogbo ẹni tí ò bá kí ń kírun gbogbo ẹni tí ìbá kírun dàpọ̀ bí wọn náà tó gbọ́ wà ọlọ́wọ́ bí wọn lọ́rùn máa tú bábà ẹjẹ wá sọ àṣírí kan gbogbo ẹni tí ò kí ń kírun àtàwọn tí ìrun yìí kí ẹni máa ń kó fẹ́ mọ̀ sí ẹ̀wọ̀ tó sì wọ́ àkọ́ àdútọ́ lọ́lọ́tọ́ lọ́gbọ̀n ojú kí nìkan pé ní kálẹ̀ nìlọ fẹ́ bẹ̀rẹ̀ bá ti sọ yìí yóò jẹ́ pé ìní yẹn gbogbo òun wákàtí mara àmọ́ kó wá kí pé wá gbìyànjú kó kí níjọba ìrún wákàtí mara àmọ́ sí ní ẹ̀ ṣé kí níjọba méjì ọ̀pọ̀ kí pé kó dẹ̀ méjì ọ̀pọ̀ kí gbogbo ẹ̀ ní

ọlọ́run túbọ̀ fi rọ̀ wá lọ́rùn ní báyìí lọ ikhlas àníyàn tọ́lọ́ ọlọ́run adẹ́ka ní lórí irun àpadà rí wọnú síra mọ́ ayé ẹ̀kọ́ àmọ́ kìtáàbù kúta ti dé báyìí kìtáàbù sọ̀la tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah àáwọ̀ rẹ̀ inú báàbù al-mawaqit báàbù al ọ̀rọ̀ nípa àsìkò oorun ọ̀rọ̀ nípa sí ìjọmọ́ àsìkò oorun káàfà bá wá gbé wa lọ́sẹ̀ tó ń bọ̀ rẹ̀ kí làwọn àsìkò orógbó ní ṣe ń ṣẹlẹ̀ àṣàlàyé torókù wa gẹ́gẹ́ sáńpé ní mòbí ìrùn mọ́tàd ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sọ tipẹ́tipẹ́ àwọn ọmọ wọn ti wá tó gbé jáde wọn ni àwọn tó bá kí wọn lágbo kan ìrọ́pọ́ ni wọ́n ń kí yóò hàn sí aláìlẹ̀ wọn máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ kọjá abẹ́rò pé ẹ̀kan ní máa ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tv lórí òdo èrè mọ́ ní ìbá ìdíje ìwọ tó bá sọ̀rọ̀ ọ̀tọ̀ tv àtọ̀mọ̀ sí ọ ní rọ́ọ̀nì àjárọ̀ rẹ̀ lórí gbogbo nǹkan inú wa well established nínú àwọn tíra wa

tewé ọ̀tọ̀ tún ní jí ó mọ̀ bẹ nínú síra ọ̀tọ̀ ní jí bàbá ó mọ̀ kà jáde ẹ àmà ní dádì ẹ wo dáadáa dádì ó ti mọ̀ sí ìjọ mi dádì ẹ ẹ sírù aláàrin nù bàrà bàbá ti síyò sí ìyẹn mọ́pẹ̀ wo àwọn àjọṣọ lè sí àrò aláàrin nù bàrà ó gbọ́ correction alhamdulillah sábà gbọ́ mi tó tó rọrùn ìtàdàrọ̀ túbọ̀ sí dàgbọ́dà àìgbọ́n kankan mi yóò máa máa lè ló bá wọn tàbí láì aṣọ yóò àìgbọ́n kankan ọlọ́run bá wọn sọ wọn sí ẹja dúró báyìí abẹ́lẹ́ ọ̀rọ̀ sọ̀tàrà lọ́tà àlà bí wọ́n gbèjì ọ̀tọ́rà rẹ̀ wọ̀ ẹ̀jì òfọ́lẹ̀ kó mọ̀ ṣáà ṣàlékún náà dáa ṣàlékún àbí ọ̀sùn wọn. ìbéèrè ká máa gbà ọ̀rẹ́ pọ̀ lórí ní kan ní èkó lè ní aṣèbẹ̀rẹ̀ láàárọ̀ ìlú inṣàlá gbére one two ìyẹn méjì àbí ok three ìbéèrè mẹ́ta fún ìlànà lórí fábùgbàlẹ̀ àpárí kọ̀mọ̀sára

wọ́n ní ìrìn àrìnrìn àrìnrìn àjò ìrìnìkẹ́ni tó sáwọ́ nínú ṣẹ̀ríà àwọn apá àmọ́ ń kọ́ wa nílé kí wọ́n wà kọ́ wa ní kíní kan wọ́n pè ní kọ́sùrù sọ́lá àti pé ká dé rẹ̀ ká dé èèyàn kù dídùn kò yìí ṣẹ̀dá ìsìlámù wa bàbá tó ń bẹ ní àná irú òun wo láti mọ́ dínkù kí ṣe gbogbo òun ìran àrùn mẹ́ta ara wọn dínkù ó làwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ olóko mẹ́rin which is zobo as àti ìṣà ìdínkù ẹ̀ sí ni pé áàpù rẹ̀ láàmú wa zobo áàpù kẹ́lákà mẹ́rin biyu asr an kira ka biyu biyu aisha an kira ka biyu àtúwá láǹfààní ní ìyàrá sáà ń lérò kù ìyẹn ní ká jẹun pọ̀ zuhur àti asr àlejẹpọ̀ méjì muqaddaman bẹ́ẹ̀ lásìkò àwọn ọmọ akọ́ra láti méjì ní àtìkò ìṣà ṣubú nìkan láàlè jẹ papọ̀ mọ́ ìrùnú ìbéèrè kan abẹ́ ìrìn pé ǹjẹ́ ẹni tó wá já ìrìn àjò mo tíráàbù lọ sí lọ́rọ̀ yìí mo wá dé lọ́rọ̀ ìlànà tí mo wá wà yìí mo dá àjò àbí mi ti dá àjò ìmáàmù tí ó wà kírun fún wa mọ́sálásí tí mo ti wẹ́ kírun wá jẹ́ ara lé sóhun ó dirun pàbí yóò kírun pé tó fi pé èmi lẹ́tọ̀ọ́ fi bí pàbí lẹ́tọ̀ọ́ fi bí kù tí ó bá jẹ́ pé ìmáàmù tí ó kí pé ni mo ti lọ rí kírun èyí tí ìmáàmù bá kí oníkírun ọ̀nàmọ́kì arìnrìnàjò láǹfààní àti dìkùmọ́ tóró ti ń kírun lẹ́yìn ẹni tó jẹ́ ara lé bọ̀kádì mọ́mù yẹn wá mọ̀ pé àrìn àjò níwà bá ah, ẹ̀yìn lẹ́wà lìdì wa ṣe pé àwọn ará alé ni wọ́n kírun lẹ́yìn ìrìn nígbà náà òun ó wá dín ìrùn kù but káwọn ará alé náà gbọ́dọ̀ wá dín ìrùn kù là àwọn ó wá kọ̀m̀plíìtì ìrùn kù wọn sọ̀rọ̀ mi báyìí ìdí ni pé ìnáma ju ìlà ìmá lè tà mí nàbí èyí tí ìmáàmù wà fún mi pé ẹ máa tẹ̀lé mi tó bá ti kú ó lánàá àjò sí gbọdọ̀ tẹ̀lé kírun rẹ̀ pépéré lèrè tàbá níbọ̀ tẹ́ àwọn tó wà lẹ́yìn náà fẹ̀kan wá tẹ̀lé ìmáàmù náà ẹ̀ á wà ní àwọn ò wá dàbí ẹni tó ṣe pé wọ́n jọ ìrìn ìrun tí ìrun ò sì kí ṣe kéni kí ó kí pé tẹ̀gbẹ́ bá jẹ́ ìrìn kò ní sọ pé ó ń tẹ̀lé ìmáàmù fi jẹ́ ṣe lè wá torí ẹ̀rọ mọ̀ lọ sí jàmá kàlìlà kó má mọ̀ mọ̀ mọ̀ lọ sí jàmá kó lọ mọ́sálásí lọ sí jàmá tó bá sí irun lórí tán bá ti sálámọ̀ ó lè bọ́ ẹgbẹ́ kan kó sí irun àṣọ tí ó bá wá sí àṣírí ẹmọ yóò wá sí irun àṣírí ní kọsọ̀ yóò kí àṣírí ní màdá kọsọ̀ àmọ́ kò wá ní padà wá mọ́sálásí mọ́ ní àsìkò oorun tó kàn mọ́ wá tó mọ̀ mọ́ dẹ̀lí bírèkì sí irun جامعة ذلك والله تعالى تفضل أي مساء طيب طيب نعم طيب طيب ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní báwo la ṣe ọ̀nà oló rọrùn láti lo kéèkì kìlà àwọn bàbá láyé ìgbà kan báyìí ó sì wà ní àwọn tíra bẹ́ẹ̀ àmọ́ wọn discuss ìràwọ̀ ìràwọ̀ mẹ́ta kan ìkànnì ìmọ̀ọ́mù wọn ogorú ni àwọn àtẹ̀jọ́ ò gbàgbọ́ àtọ́bísíríṣi oorun àwọn náà ló sọ̀rọ̀ pa oòrùn ọ̀rẹ́jọ́ fún wa ní nǹkan méjì kan tó jẹ́ sáàmù ìpìlú dáadáa ṣé ẹ mọ́ kí Eh, dish nígbà tí wọ́n ṣe dstv yẹn kí ní bí agbọ́dọ̀ láì ẹmọ ṣọ́bù ẹmọ omi tí dish yẹn bá kọjú sí ibi tó máa ń sábà kọjú sí ibi tí lè jọmọ́ ibẹ̀ ní kíbla mọ́ wa ìyẹn ní máa ń jẹ́ ọ̀nà bí kí kíbla wa yẹn wọ́n ẹlẹ́ẹ̀kejì ká máa sọ eléyìí ẹni tó sọ ìṣe mùsùlùmí àmọ́ àwọn àbá àwádìí ọ̀rọ̀ wa dìbò bẹ́ẹ̀ lè ṣubú tó bá di àsìkò àpò ibi tí bòjì wà látàrí pọ̀ bòjì kàlùsọ tó yà mí ibi tí bòjì bá dájú kan ibẹ̀ náà ti jẹmọ́ kìlà ní àsìkò oorun alágbèfọ́ àní ọ̀gbìn lọ́wọ́ rẹ̀. Eh, kí ọlọ́kẹ̀ta ń lọ àpèjúwe yìí ní náà fi ètò ìdíkan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kìlà ó ní pé a gbọ́dọ̀ wá farabalẹ̀ kiri kan nǹkan méjì ni a máa sọ ní kìlà wọ́n pe kiri kan ní àyìnbó kìlà èkejì sì ní jihatu kìlà àyìnbó kìlà ó ní pé ká ṣe ìjọba ti wà níwájú kàábà kàábà gbọ̀ngàn lágbọ̀rọ̀ sí kí ni lágbọ̀rọ̀ pẹ̀lú sí bọ̀ ṣe ìgbà bá ṣe ń jìnà sí kàábà sí bẹ́ẹ̀ ni tẹ́ǹpì ní sígbà ní kí ni kò ṣe fẹ̀ kò ṣe fẹ̀ náà àwọn táwọn wà níbi táwọn ayé asúmọ́ kàábà ni a bá jìnà sí kàábà ayò ìtawọ̀ ó máa sọ òní jíhà jíhà yẹn ni pé apá abo

kò lè tó bá ẹ yá mọ́sálásí wọn kọ ẹrú bẹ́ẹ̀ lè kọjú báyìí ní ká níbẹ̀ wọn dọ̀lẹ́ kébìlà ṣé wàá dìgbà àbá ẹ ojú ìlà ó lè lọ́wọ́ ní kí mọ́sálásí wọn mọ́ ìgbà tó lọ́wọ́ ní oṣù fún aláàbò kọ́ra fà wá lu ojú hakun ṣàtàrà ṣàtùrù ṣàtùrù dẹ̀lẹ́ jìhà àwọn àbá mi wá ṣàlàyé ó ní pé ṣẹ́rí inú ayé ta wà orígun mẹ́rin ayé orígun ọ̀kan náà tún wá ní àwọn ẹ̀gbẹ̀gbẹ̀ méjì kọ̀tàn ayé tẹ́rọ́lígùn yìí báyìí tàbí nọ́ọ̀tì báyìí aláǹfààní sí gbogbo 90 dìgírì rẹ̀ gbogbo tó lé 90 dìgírì yẹ gbogbo ayé gẹ́gẹ́ orígun mẹ́rin ní bòtí 360 lọ 360 egun kọ̀ọ̀kan dẹ̀ ní 90 90 dìgírì àwọn mìíràn àbáwá sálàyé pé ká níbi tó jẹ́ ainul qibla rẹ̀ aláǹfààní káyẹ̀ díẹ̀ sọ́tún káyẹ̀ díẹ̀ sósì ní 45 45 degree ṣẹ̀gbẹ́ 45 lẹ́gbẹ̀ẹ́ 45 lẹ́gbẹ̀ẹ́ kí ló fún wa rẹ̀ 90 so wọ́n ní 45 lẹ́gbẹ̀ẹ́ 45 lẹ́gbẹ̀ẹ́ yẹn ó ní a fún wa ní 90 ó túnmọ̀ sí ibi tá a ti wáyé àti wà níbo jíhá jíhá tó lọ kébà mo rò gbọ́dọ̀ tó yé báyìí jọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ mi yé dáadáa tọ́yì ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ìṣìhádù àwọn àfà ìyẹn ni pé ìgbìyànjú ìkojúbọ tírà ìkojúbọ ọlọ́ ìkojúbọ ọ̀rọ̀ ànábì olóbi gbogbo àwọn àlàyé wọ̀nyí ọlọ́mọṣà fún alágbóyè wọ̀nyí ó sì jẹ́ kọ́rọ̀ ọlọ́run kọjá kó yé òkùnkàn ọ̀rọ̀ kíbla ó pàtàkì lóòótọ́ orígun ni a gbọ́dọ̀ kọjú sílẹ̀ at the same time ẹ má jẹ́ ká kún pínpín jù lórí ẹ̀ tọba tí kíbla bá kọjú pé ibi ni gbéyà lọ gbé kíbla fàìndà wá ó láwọn kiri kan nínú láwọn kiri kan báwọn ìní ìjọ manual àwọn application kan bẹ lórí fóònù náà ìní ìjọ ìsanwó ìní ìjọ ojú ọsí tí application bá fún yín pé báyìí ni kíbla ibi tó fún yín yẹn kò sọ pé dé ayé bá gbọ́dá tó yẹ kó ń bẹ díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀sùn èèyàn ti kó ní ìdánpè ní ìgbàlè ọláwà ìkejì kọ́sùrù ìdí ìrùkùtà aṣọ lẹ́ẹ̀kan pa lè rìnàjò ọjọ́ mélòó ni tó fi ṣe ẹnu àkókò lè lórí àwọn kan ní three days àwọn kan ní fourteen days nineteen days twenty three days gbogbo ẹ̀ èyí tó mú àwọn àbá àtọ́ bẹ́ẹ̀ ni pé hadith tẹ́lẹ̀ yìí bá rí bí àìsàn àbẹ́bí ti fọjọ́ mẹ́ta ṣe èyí tẹ́lẹ̀ yìí bí àìsàn àbẹ́bí ti fọjọ́ wọ́n ti ń lè ṣe èyí tí kálukú fi lọ́n sọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n Allahu a'lam Allahu a'lam Allahu a'lam èyí tá a lérò fún létí rẹ̀ pé lópin ìgbà tẹ́lẹ̀ yẹn bá ríra rẹ̀ ní àmì àgbà àwọn àbá mi lẹ́mọ sọ̀rọ̀ kan Sheikh Muhammad Sa'ad àfẹ́fẹ́ ní àyẹ̀ àtọ̀mbá aláwọ̀ tá a social distance lórí ìrún ẹ̀ta bá ti ń bẹ nílùú tí covid-19 tí ó gbé wá àá social distance náà ni àá social distance náà ni náà ni kí ló fà á ó ní pé wà nábùwà Muhammad sallallahu alaihi wasallam táwọn yìí bá fẹ́ gba ìsìláàmù lọ́jọ́ náà wọ́n gbọ́dọ̀ ṣe lóyà ẹni pé wọ́n gbọ́wọ́ àdínàbì àwọn kan wá wá wọ́n fẹ́ wá gba islam báńdà bí ìṣẹ̀lẹ̀ nìkan láàrin wọn ẹni ẹ wá gẹ́gẹ́ ẹni tó lẹ́sẹ̀ lára bó ṣe wọ́n àdábìlá ẹni kò ń wojú ọmọ ẹ̀mọ́ àti ṣe rẹ̀yà so social distance ní tó sì dájọ́ rẹ̀ ni pé covid-19 ti ń dà lórí in ti fi ń spread ó ní báwọn èèyàn bá ṣe ń contact ẹ̀ láti ara wọn so tọ́bàdẹ̀ ti súnmọ́ra wọn lòun náà mọ́ fi rí lágbára wọ ọ̀dọ̀ ẹnìkejì bọ̀ tí distance bá wà tó bá tẹ̀ jáde látara ilé yìí kò ní pẹ́ tí ó fi láàrín tó bá dẹ̀ fi kanlẹ̀ wọ́n ní kò ní pẹ́ kú ayé ẹ̀kọ́ ni ibi tí ó kú sínú ní látara bẹ́ẹ̀ kò ní ìdí àá súnmọ́ra wọn ìyẹn ló gbé káwọn èèyàn fúnra wọn ní ìsàlẹ̀ ẹ àwọn àlùfáà náà ta sì ní lágbàáyé ọ̀gá àwọn من الخطأ الشائع في ميستيك تدري common error ni wọ́n ti mọ́tàlá tí ni máa wà kò ní kọjú sí kílá àwọn jàmá àwọn máa fèjì náà kọ mọ́tàlá ní sí ìmáàmù òun fi máa fèjì kílá wọ́n àmá ẹ̀mọ̀ orí fẹ́sì mọ́ lò eh, ọ̀ràn tí máa mú mú bá dá ìmáàmù ti ṣe ìmáàmù ti gbé nítorí ọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀ràn tí máa mú mú bá dá ìmáàmù ti ṣe ìmáàmù ti gbé níwà jí ní gbogbo ọ̀ràn ìmáàmù máa ń gbé àwọn ṣùrùtù sọ́lá ìmáàmù ò gbé àwọn condition ta kí nígbẹ̀rí tí ò bá sàlù alábòbí wá kí ìmáàmù ò gbé ìmáàmù ò tẹ́lẹ̀ jọmọ́ ọ̀ nínú ọ̀bá àtìlẹ́yìn ìmáàmù ìdájọ́ tó wá bá káṣàlù àlá ìdájọ́ yẹn náà ló bá kìblà ṣáàtù lòun náà ní ṣúró ti sọ́ra ṣọ ẹni bá kírun sí òkọjú sí kìblà ìmáàmù wa kọjú sí kìblà ìmáàmù ló nírun ìwọ òṣè kínú ọ̀ nírun ọ̀ so tí ìmáàmù bá ilé kọjú sí kìblà ibi tí ìmáàmù bá kọjú sí nígbà ní gbogbo ìjọba náà ṣe fáyẹ̀ lómi náà tọ́ba dín mọ́tọ́lá sí yóò kàn mọ́ ọ̀tá ìtàn ẹ̀kàn rí yóò kàn mọ́ bẹ́ndì yóò kàn bẹ́ndì báyìí àwọn tó bí wọ́n ń gbé kírun dáadáa nítorí fẹ́ kírun báyìí nìṣẹ́ ṣe àṣẹ wọ́n láti kọjú báyà rẹ̀ yóò kàn mọ́ mọ́ bí akọ náà ló bá dé yẹn tó ṣe ọ̀rọ̀ àti báyìí kí ló ń tẹ̀gbẹ́ sí kírun bó ṣe yí ti ń jẹmọ́ ló jẹ kí wà wà dẹ́ bẹ́yìn ìdí ìmọ̀ bá ti lè yẹ àwọn mẹ́gbọ̀rọ̀ sí kírun jẹmọ́ tí máa mú bá kírun lórí ìjòkó àwọn ọmọ kírun lórí alábòkó ìlọ́mọdé ilẹ̀ ìlọ́ lè kò dápàdé arábìnrin tó yẹ ní jẹ́ ọmọ tí ìlọ́ ìmọ̀ mú ní ìmọ̀ pọ̀ sí rẹ̀ fàyídá lọ́kà afáltàrù tó bá ti rúkú ilẹ̀ rúkú fàyídá tọ́jára fa jùlù tó bá wù jùlọ ilẹ̀ ti jùlù ẹ̀fù jù wà ìlà sọ́lá pa ìrán tó bá fi lè kírun lórí ìdúró pàtọ́lú kìyà ẹ̀yìn àti ìrún lórí ìdúró

àwọn àlàyé ni àmọ́ tá a bá débi sọ láti káàdì àbá ìṣà ọlá mo lérò gbogbo rẹ̀ náà ní àánú ẹ̀rọ ọmọ ọmọ tẹ́lẹ̀. ẹni tí ó bá kí sínú tó bá kú tàbí sínú sí lára àwọn àlùfáà tí wọ́n pè ní kéde yìí ọ̀dọ́ tí wọ́n ní pé mọ́ sí òsì lára bọ̀dá wọ́n bá ní kí ìgbésẹ̀ lè rí bí ọ̀daràn ńlá ni ọlọ́wọ̀ àlá lẹ́nu wọn bá ní kó ti wá kùtù àwọn àlùfẹ́ ní ẹgbẹ́ àtúntàn lápàtì ó lè mọ́jọ sí ìlú àmọ́ dàbúlà irú wọn náà sábà wá fún àwọn àgbààgbà fà wọn àbọ̀rọ̀ lọ kírun ìlà àwọn àgbààgbà fà wọn rọ méjì wọn àbọ̀rọ̀ kírun àwọn èèyàn pàtàkì nínú ẹ̀sìn wọn bọ̀rọ̀ kírun kódà irú àwa ìta tó mọ́lé tí ó yìí àwa gbòdì lọ kírun ìlà ṣé máa mọ́lé tó bá wà lò irú bìlá lè ṣe ìdùnnú márùn-ún lọ́dún kírun ìlà ṣé kò ní wà lọ sí pé tó bá délẹ̀ sáńdẹ̀ wọn lọ́gá báwọn kọ́lá ìmọ̀mù tí wọ́n ń gbó wọ́n máa ń dúró ẹ̀yẹ̀ rẹ̀ ẹ̀mí ò mọ́ ó délẹ̀ gan-an ó túnmọ̀ sí ọmọ kọ́kọ́ rú fún àwọn èyí fún ní irú títí a wọ́n á dá ó sáré pé bẹ́ẹ̀ ilẹ̀ ti wá ẹ̀ bàtẹ́ ẹgbẹ́ ilé ẹgbẹ́ kí òṣèlú àná ẹ̀hán ṣe pé ẹni tó nàbà ṣe é ìgbà àbálágbájá kú ọmọ tí ó mọ̀ ní kílówó rẹ̀ yóò lè pọ̀lẹ́ kára rẹ̀ lọ́rẹ̀ kó lè kó lè bá ìjọba ẹ̀ yìí nìyẹn àmọ́ báwọn tó bá gbà pé kì í ṣe ìbèrè yìí àmọ́ àwọn tó pọ̀ ní àwọn àbá àwọn tó pọ̀ ní àwọn àbá sẹ́ńtà sẹ́yìn tí ìgbà tí o tí o ìbèrè. Abdullahi bin Shaqiq ikanni wa àwọn àgbà wọn tí wà lọ́sàn-án nù. ó ní lam yara ashabu rasulillah sallallahu lam yara ashabu rasulillah sallallahu alayhi wa sallam shay'an tarkuhu kufran ghayra salam. ó láwọn tàbí àlẹ́mú wọn rí nǹkan kan ike tí ẹ bá gbé nǹkan nìkan lè yẹn ti tèlé àfihàn òbí. tó ṣe àwọn mí kúrò àwọn mí máa ń kílẹ̀ mú pé ẹnu àwọn afá kò lè lórí àmọ́ ẹnu kò lè lórí. ó láwọn mí máa ń kílẹ̀ mú pé kí múrù àwọn afá ló sọ bẹ́ẹ̀ ṣètò àgbáàrí àlẹ́ àtúntò àwọn náà ní àti ìsọ̀lá wọn afá dùn ní majority ìjọ bẹ́ẹ̀ majority ìjọ ni òǹgbà tó kì í àwọn àpá àti ẹ̀yìn jà lórí ọ̀rọ̀ rẹ̀ pé sí kí ìbèrè ní àbí èdè ìbèrè ní ọkọ̀ tó láwùjọ mẹ́rin tó fi hàn orí jẹ́ náà tí wọ́n ti sọ́ọ́ sí pé sí kí ìbèrè ní ọkọ̀ àbọ̀ èdè ìhójọ́ ìdè ìsìláàmù rẹ̀ àtẹ̀jà sí àwọn àpá àti ẹ̀lọ́mẹ́ ìlú apẹ́jẹ́ mùsùlùmí ní àbọ̀ èdè mùsùlùmí ọdẹ gbọ́dọ̀ rẹ̀ gbà fúra ọlọ́mọ ìrìn àjò owó láàrin ìrìn káàkiri sọ pé ọ̀sẹ̀ kọ́sọ̀ àwọn afá àbíṣọ́ ọ̀bùnà àti àtàtàmà lórí mọ́gà àti wọn ní àtàwọn tó wọ́n ní bàbá kìrì tó lọ sí tẹ́lú sí tú kìlò ìwà twenty mẹ́rin seventy two ìyẹn ti wà ní ìrìn sábà tí ìdágbére fún ọpá ìsáàbò tí wọ́n ti ọ̀dà sáńdẹ̀. àwọn afá mi mú pé catholic yẹn láyé ìrìnàjò ó dìgbà tí ìrìnàjò yẹn bá jẹ́ pé ó ń kò ní wọ́n state sí ànọ́dá state mo rò pé báyìí. àwọn mí wá ní ọ̀rọ̀ state kọ́ pé báyìí pé ìrìnàjò yẹn abá ti dágbére nílé fún àwọn lọ sí ìrìnàjò ní ìṣúra kò sí ká ní state làbẹ́ mu ẹ wo omi dáhà wà ní ìlú mo làwà ní omi

tẹ́wọ́ ìgbà ètò olúwẹ̀rẹ̀ wọn lọ́rẹ́ wọn sọ pé ó tún ọ̀tún kéde kí nìjọba èyí sábà mo rò pé yóò bá ìjọba sòtúráàbù gbọdọ̀ jẹ́ bí kí àwọn èèyàn káàdágbére tí wọ́n mìíràn ah, àwọn kọ́mẹ́ ti ẹgbá this is also ìṣòro fún àwọn mùsùlùmí tí ó kú <laughs> ok pé ẹni yẹn rẹ̀ fún ìdáwọ̀ tó wọ́n sọ pé èsì ọ̀rọ̀ nìkan làwọn sọ à èsì ọ̀rọ̀ náà ara wà sí i à àtòsí ọ̀rọ̀ lẹ̀ o àjọrọ̀ àkùrí ó gba ìjọrọ̀ láti àmì ìdè ìrìn àjọba tó wá. kódà tí wọ́n fi wọnú sàárè báyìí wọ́n lọ́jọ́ ìwé gbòòrò yàrá àtọ́nà tó wọ́n wọ́n mọ̀ gba ìjọrọ̀ wọ́n bá tó wá kú lọ́sọ̀ sí i lọ́nà ọ̀sán ìyá fún ọkú òkú wọn náà ní èsì ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàjáde àti ìdàgbàgbà àádàgbàgbà ẹgbàjáde ìhòòhò wọlé ní àṣẹ ẹni tí ó pé pẹ́sàn àwọn ọ̀sìn à áńsà ok wọ́n ní pé eh, ok question náà ni pé wọ́n nígbà ká lọ́bí travel ìjọ rí ọlọ́run àbí kò rí ọlọ́run ayẹ́kọ̀ọ́ eh, ọ̀rọ̀ táwọn àlùfáà àti kàmọ́ra wọn àwọn tàbí àlẹ́kọ̀ọ́ Muhammad wọ́n ní pé wọ́n kàmọ́ra wọn bọ̀láwà ara ní tó lékè ní pé ojú káàlì lọ́bí ìgbé lọ́rẹ̀ kò fi ṣe kí ń jẹun torí pé ojú tó gbé lọ ojú tó lò nínú kéwì nínú ayé ojú tá a ti ń lò nínú ayé kò ní rí ọ̀rọ̀ torí pé tó bá rí pé láàtò bèrè kò gbólú àbùsọ́ wà wúwà yóò bèrè kólú àbùsọ́ so gbójú tó gbọ́ lọ́dún ayé àdìsí di ọlọ́run ayé tó tá a bá onídó ìjọba so ojú àdìsí àmọ́ àwọn olùgbàgbọ́ òdo ti ní fẹ́rẹ́ o ọlọ́run ti ní àti ọlọ́run tàbí àdìsí ọlọ́run tàbí àdìsí àmọ́ ẹ̀rọ mọ́ta jà àjọ lọ́dọ̀ lórí àjọ wọn ẹ̀rọ mọ́ta jà àjọ lọ́dọ̀ lórí àjọ so àwọn tó ráwọn tí ò lè rí làwọn ti so ojú rírí káàdì náà wà ní ọlọ́run níjọ́ náà ọkàn ló fi yé ṣe kí ni jọlọ́ èyí ẹ̀rọ mọ́ta fún ara yẹn ẹ̀ ń gbà bá padà yá ọ̀rọ̀ òde ní gbúrú àwọn ọba máa ń ṣàfihàn ọ̀tà àlàkúrá dé ronú bó láti ní alukọ̀nà àbúrò àfíńgá ọ̀tọ̀ èyí tí ó fún wa àtàwọn ìta àwọn oṣù lẹ́rọ lẹ́rọ àti àwọn òní ọlọ́mọta so ètò ọ̀rọ̀ tó wà lọ tí wọ́n ti kéde jàmá ẹ̀wọ̀n lọ ìṣà ṣé lọ́dọ̀ ní ká kókó sọ àbí dandan kọ́ alìmọ́lẹ̀ ti ẹ̀rọ padà wọn tó farabalẹ̀ lásìkò Usman ìgbà tí Usman tó rákò tí ì ṣe kọsù wọn sọ di pímọ lọ́wọ́ wọn sọ di wàhálà wọn lọ́wọ́ ṣòro mọ́ta fún àyà fún lọ́wọ́ so àwọn eléyìí ọ̀rọ̀ kẹ́mọ̀ pé ìṣe ọ̀rọ̀ sì padà mọ́ wá ní torí ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ yẹn tó ń parí lẹ́yìn ìgbà tó yẹ kí ọ̀dọ́ máa rí Usman sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ àásìkò ọ̀rọ̀ ìṣà yóò sì máa lọ pẹ̀lú ògbólọ́dọ̀ọ́lọ́ wọn láti sọ̀rọ̀ àdàpọ̀ náà ọjọ́ ti lọ́gbọ̀ọ́ lókè ní àti àpá kan ìlú ìrìnàjò fáìlì ìkọsí àti pé ọlọ́run tó sọ nípa náà kan pé yàtọ̀ wà nínú àwọn ìkọ̀kan tí yóò ní kan sọ̀rọ̀ náà sọ̀rọ̀ àti gbọ́dọ̀ tó tọ́ láti tó bá jẹ́ ìwọ̀n nínú. Ah, nínú àwọn pátá nínú pé nípa bá ti dárúkọ ní àlùkò láti ní fáńtì pé ìdúwárí àdéhùn ó ní òkúrọ́ lẹ́yìn tí wàá fi sọ̀rọ̀ ẹ̀ kí la kúrọ́ lẹ́yìn ìjọba òkúrọ́ àìmọ́ ní nǹkan ní ilé inú àlùkòrá ní kò ní ti fa kìtá bá ti dé tí mo fẹ́ yáwó lọ́wọ́ yín kápá kọ́lẹ̀ rẹ̀ ó ní the longest bar nínú gbogbo inú àlùkòrá pọ̀ sí dandan ní ó dà pọ̀ òṣìláàmù náà kọ́ ní ìdí ẹ̀gbẹ́ ẹni tí ò bá ṣe òṣèlú kò dára olúwa ní fàǹtíhù máa tọ́ ọba látó mìíràn níta àtàwọn mìíràn yìí ọlọ́run ní ẹ̀fẹ́ tó bá rọ ìró inú àwọn obìnrin mọ́sìnà ẹ̀fẹ́ méjì wàtúlá àdá ẹ̀fẹ́ wọn mẹ́ta wàrúbá ẹ̀fẹ́ wọn ní ṣé náà ní kákìlà òwe jù ọlọ́run náà kọ́ sọ́run sọ́run kọ́ra àdínkù àbí ìyàwó lẹ́gbẹ̀kọ́ tó ní ìwà ìtọ́lọ́dẹ̀ sọ nínú àlùkọ̀tà jẹ́rẹ́ àwọn sọ fúdà àwọn alówó tí ìsìláàmù lẹ́yìn bá ti lé pọ́blẹ́mù yìí àwọn pírísìpù burúkú kan pàtàkì gbé sóró ìkọ́nà ìrìnjọ ìfẹ́ ọmọdé àwọn ọmọdé ayé lè bá inú inú ẹ̀ náà ní sọ́mọ́ ìgbà náà pé ìmáàmù òun ní òun ẹrù àwọn jẹ̀mọ́ yóò ní náà kódà káàrí kọ́lẹ́jì sọ́lẹ̀ ìjàmọ́ máa ń gbé gbogbo ọ̀nà tó jẹ́ ọ̀nà dára orí ẹni bí ó kò rí ẹgbẹ́ kò sí lónìí ẹ̀ máa tẹ̀rẹ̀ mọ́ wà látẹ́jú wá dúró tó wí dúró kòkòrò kàlùkùrá ni wí tó bá wọn fífi kù yẹn àti dá wàhálà ilẹ̀ òun náà ló padà sí wẹ́ ilé tí ìta pàdé ju ọba ara ní jésù tí ìta pàdé ju àṣẹ yìí gbogbo náà fífi kù báyìí náà ló ṣe méjì lára ṣùgbọ́n máa dárúkọ ní kùrá yìí táwọn ṣùgbọ́n rọ̀bí àdàbí ìdáhùn sọ ní rúkú kò rárí kan lórí amọ́ tó lórí rúkú àbí ṣùgbọ́n rọ̀bí àdàbí kò rárí kan lórí amọ́ tó lórí rúkú lóòótọ́ alẹ́gbọ́n mú jáde ní sábẹ̀ ìṣúná rọ̀bí kan àhàlà àìdẹ̀kọ́ bọ̀

àwọn láwọn ọ̀rọ̀ kan lórí pé ìwò ní fáàdì ìwò níwájú ìwò ní súnà àwọn àbáàmọ́ wọ́n ti kéèké ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ sọ́dún kùránì àwọn ọ̀sán tó tó lálàáfíà ọ̀rọ̀ tó jìnà sí mímọ̀ yẹn yẹn sí àwọn ẹ̀rí ó pọ̀ sí kíni tó سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت Assalamualaikum warahmatullahi wabarakatuh.